فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فون a ti dúpẹ́ fún ọlọ́run ní ẹ̀ka sí alhamdulillah ọba tí ó tún fún wa nígbà láàyè láti lè máa tẹ̀síwájú níbi ṣíṣàlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ọba nìkan ni ọba tí ó mọ ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ jùlọ àmọ́ látara ń tá a gbọ́ látẹnu àná Muhammad sallallahu alaihi wa sallam àti àlàyé àwọn sàábé àti àwọn àfọnímọ̀ tefsir àwa náà wà máa ṣe àwọn àlàyé wọ̀nyí báwọn afọ àwa wọn ti ṣàlàyé ẹ̀ abẹ́lọ́hún nínú títóbi ẹ̀ eléyìí tí a tún máa gbọ́ lẹ́ni ọlọ́mọṣẹ́ ìjọ ṣe wá láǹfààní. lánàá ọlọ́run ọba ṣàlàyé fún wa nípa ìpín àwọn èèyàn méjì níbi ìmúnilọ́ta àti ìbánisọ̀rẹ́ sí àwa mùsùlùmí ọlọ́run pín àwọn èèyàn sọ́nà méjì àwọn yahudi àtàwọn ọ̀ṣẹ̀bọ ọlọ́run ní àwọn ìpín yìí àwọn ni wọ́n le koko nínú gbogbo èèyàn lọ́ta sẹ́yìn mùsùlùmí sẹ́yìn onígbàgbọ́ òdodo àwọn ọ̀tá tó le jù sànàbì àti àwọn ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa àwọn náà làwọn yahudi àtàwọn ẹlẹ́bọ ọlọ́run wá sọ abala kejì ó ní ṣùgbọ́n àwọn ìpín kejì àwọn súnmọ́ yín ní tìfẹ́ àwọn ò gbé ìkórira ìbánisọ̀tá wọn ò gbé lẹ́mìí sísàkánì gẹ́gẹ́ bí àwọn yahudi àtàwọn ọ̀sẹ̀ bọ̀ ọlọ́run ní àwọn wọ̀nyí àwọn náà ní alẹ́dínà kọlu iná nàṣọ́rọ́ àwọn tí wọ́n pera wọn ní nàṣọ́rọ́ ọlọ́run ní tí wọ́n yàtọ̀ torí pé ó ń bẹ nínú wọn àwọn tí a mọ̀ sí kìsìsùn àwọn wo ni kìsìsùn lọ́dọ̀ lárúbáwá tí wọ́n bá ní alkọ́sù àbí kí wọ́n ní alkìsìsù wọ́n lòun náà ni alalimu onímímọ̀ nípa ẹ̀sìn nasaraniya tí wọ́n bá ní darajatul kìsìsíyà ipò kan ni nínú ipò báà náà ṣe máa ní wípé tó bẹ́ẹ̀ bá dépò kan báyìí yóò tún dépò kan báyìí yóò dépò kan báyìí nínú ẹ̀sìn nasaraniya tá a mọ̀ sí christianity ipò kan náà ń pè ní kìsìsíyà bainal askof washamas ipò kan ni tí àwọn onímọ̀ ẹ̀sìn wọn máa dé tí wọ́n fi lè máa yàn wọ́n ní aṣáájú àwọn wọ̀nyí wọ́n máa ń nímọ̀ nípa al-injil tó ń bẹ lọ́wọ́ wọn ọlọ́run ní ìdí tá a fi sọ pé àwọn súnmọ́ yín nífẹ̀ẹ́ ó náà ni wípé onímọ̀ ń bẹ nínú wọn tí wọ́n nímọ̀ nípa ìwé ọwọ́ wọn bákan náà ó sì ń bẹ láàrin wọn àwọn tó ṣe wípé wọn kì í ṣègbéraga tí wọ́n bá ti gbọ́rọ̀ ọlọ́run nínú alukur'an tó sì ṣe déédéé tí ń bẹ lọ́wọ́ wọn tẹ́lẹ̀ wọ́n juwọ́ ju sẹ́lẹ̀ wọ́n gba ìpìtọ́ bánabi ṣe kéwọn bẹ́ẹ̀ náà ló ń bẹnu ìwé ọwọ́ wọn wọ́n sì gbà ṣùgbọ́n àwọn yahudi ìgbéraga ìfẹ́ ẹnu mọ́tòmọ́tò mọ́tòmi ó ń bẹ lára àwọn yahudi nítorí pé àwọn kulẹ̀ ti mà nẹ́bí sallallahu alayhi wa sallam ṣáájú kan tó bí ànábì lọ́nà wo oná ní pọ́lọ́hún ti sọ ìròyìn àná Muhammad sallallahu alayhi wa sallam fáwọn Yahudi nínú ìwé ọwọ́ wọn nínú àtàwọ́rá tó wà lọ́wọ́ wọn kánábí ó sì tó dé àwọn náà ti máa ń sọ lásọ fọwọ́ gbáyà wípé ànábì kan ń bọ̀ ṣùgbọ́n nínú àníyàn wọn ni wípé nínú ìran Yahudiya. No àwọn bani Israel nínú wọn lànàbí kan yìí ó ti jáde ìyẹn nígbàgbọ́ tiwọn sùmọ́gbà tọ́lọ́wọ́n bó ṣe ń bí ṣe máa ṣe tí ó sì sẹ́ni tí ó bi léèrè ọlọ́run wa ní kánà Muhammad sallallahu alayhi wa sallam kánà bí ó jáde nínú ìran Lárúbáwá àwọn Yahudi wọ́n takò ní ti ìgbéraga ní ti kéétà òun ni wọ́n fi gbàtà nẹ́bí sallallahu alayhi wa sallam a kà fún wa lánàá hadith tí Auf tó gbà wá bin Malik al-Ashja'i tó ní anabi sallallahu alayhi wa sallam anabi lọ sílé ìjọsìn àwọn Yahudi anabi sallallahu alayhi wa sallam wa ń sọ fún ọ pé ẹ fún mi léèyàn méjìlá péré nínú yín kó sá pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run àti pé dájúdájú anabi Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ni. èèyàn méjìlá péré téèyàn méjìlá nu yín bá ti lè jẹ́rìí ọlọ́run ó sì ká ìbínú rẹ̀ tí ń bẹ lórí gbogbo Yahudi ti ń bẹ lérílẹ̀ ọlọ́run ó kà kúrò ẹ̀yin méjìlá péré kódà káwọn yòókù sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn Yahudi takaburan wa hasadan ní ti gbéraga wọn kò sí sọ̀rọ̀ gbàtà náà bí jáde ọ̀kan nínú wọn wá tó ṣe bẹ́ẹ̀ mọ̀ kémi mo nímọ̀ jù nù yín wọ́n ní bẹ́ẹ̀ ni a ní kódà kì í ṣe pé onímọ̀ àwọn baba ńlá baba rẹ̀ onímọ̀ ni wọ́n nú àwa Yahudi tá a sì gbà pa àfa ni wọ́n onítọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ èmi gba intanẹ́bì sọ yìí mo gbà lójú ẹsẹ̀ làwọn èèyàn rẹ̀ sọ fún pé òpùrọ̀ ni ọ́ òyìṣẹ́ yẹn dáadáa òyìṣẹ́ onímọ̀ òyìṣẹ́ níremọ́ ọ̀rọ̀ wọn bá yí padà nítorí wípé láàfin lè mọ̀ wípé kì í ṣe pé àwọn náà mọ̀ pé òdodo gbé lọ́wọ́ ṣùgbọ́n ìgbéraga kì í jẹ́ kéèyàn ó gbòòtọ́ lànà sallallahu alayhi wa sallam lànà sọ pé la yadkhulul janna kò ní wà lè janna man kana fi qalbihi mithqalu habbatin min kibrin anabi ni ẹni tí ò di wọn ọmọ náà gún ìgbéraga tó bá wà lẹ́mìí anabi ni ò ní wà lè janna nítorí pé ìgbéraga ni èyí jẹ́ ká gbòdodo lọ́dọ̀ ẹni tó kéré sí ni ìgbéraga ni ọmọ gbòdodo ni ṣùgbọ́n wàá gbà á sílẹ̀ lágbájá ní tiwa gbà á ìgbéraga máa fa olówó rẹ̀ lọ síbi ìparun kọ́lọ́n kó mọ́sẹ̀ sọ wá ń bẹ̀. ẹni tó sọ̀rọ̀ níjọ́ náà ní àwọn yahudi òun náà ni abdullahi ibn salam torí pé nínú tíra hadith báàbù rẹ̀ ni báàbù ìsìláàmù abdullahi ibn salam ojúpọ̀nà gbígbà ìsìláàmù abdullahi ọmọ salam òun náà padà jọ kan nínú àwọn sàábé so àwọn wọ̀nyí àwọn lọ́lọ́wọ́n bá ń tọ́ka sí wípé tí wọ́n bá ń gbọ́ àyà Qur'an tàfídù àyùnùhùn ẹ̀ẹ́ eh, mina dàmùí ojú wọn ò máa dà omijì ò máa dà lójú wọn nígbà tó bá ń gbọ́ tánà bí bá ń kí al-Qur'an so eléyìí ló fà á tọ́lọ́ wọn bá fi ròyìn àwọn yẹn wípé ẹ̀mí wọn rọ̀ sódodo ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga ọlọ́run wa ń ṣàlàyé tóun náà ṣe fún àwọn tí wọ́n juwọ́ jù sẹ́lẹ̀ fana muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ahlul kitab ọlọ́run sì lérí tó náà ṣe fún wa kódà láyé kan náà alukur'an ọlọ́run ọba ní òun ó fún yín ní ẹ̀san yín marratain yu'tikum ajrakum marratain kiflain ọlọ́run ó fún yín lẹ́san ìlọ́po méjì nítorí pé ànábì tá a sí yín tẹ́ ẹ bá ẹgbàá gbọ́ àná muhammad sallallahu alayhi wa sallam náà ẹ tún gbàá gbọ́ ẹ̀san yín ó jẹ́ méjì tẹ́ ẹ bá lè gbàá gbọ́ jẹ́mẹ̀ẹ́dá abirà léèrè sáwọn yahudi tèní sáwọn nasọ́ra àtẹ̀ní ṣé wọ́n ṣe bí àwọn tó ṣáájú so eléyìí ló fà á tí ọlọ́run ọba fi sọ̀rọ̀ nípa àwọn tànà nínú àwọn nasọ́ra n tó sì fi ń yé wa páwọn tòní òkó sínú ẹ àyà tá a máa tú yìí yóò jẹ kó yé wa. a'udhu billahi minash shaitonir rajim bismillahir الناس عداوة للذين آمنوا اليهود للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم كسيسين ورهبانا وأنهم لا يستكبرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم كسيسين ورهبانا وأنهم لا يستكبرون وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيد من الدمع تفيد من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين àbẹ̀rẹ̀ tútùmọ̀ quran pẹ̀lú orúkọ ọlọ́run tí ó kẹ́ ògbó aláyé ọba tó ṣe kó do ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ní òkè tó bá di jọ́gbìn dàlùkìyàmọ́ ọlọ́run mọ́sá ìka èmi àti rẹ kẹ́ni tí ó kẹ́ níjọ náà níbi tá a bá tẹ̀síìrì dé lánàá òun la ti ṣàlàyé ní ṣókí fáǹfààní ẹni tí ò sí ní jòkó lánàá ọlọ́run ọba wa ni wa idha sami'u ma unsila ila rasul nígbà táwọn tí wọ́n já nàṣọ́ra àtàkọ́kọ́ nínú wọn Waraqat ọmọ Naufal ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú wọn ni Najashi ọlọ́run ọba ní tí wọ́n bá ti tún wọ́n bá ti lè gbọ́ pẹ́rẹ́ báyìí ma unzila ila rasul ntọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fanabi tán bá ti ń gbọ́ Qur'an wọn ò máa fọkàn bá lọ nítorí pé ó ṣe déédéé pẹ̀lú tí wọ́n ń kà nínú ìwé ọwọ́ tiwọn kí ni ó wàá máa ṣẹlẹ̀ látara pé ẹ̀mí wọn rọ̀ torí pé tẹ̀mí bá rọ̀ àárí lójú bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ẹni tí ń kírun kò sẹ́dìgbà tó bá sọ ẹ ti mọ̀ pa kírun lélẹ́yìí ọlọ́wọ́n bá láwọn wọ̀nyí tí wọ́n bá ti ń gbọ́rọ̀ ọlọ́wọ́n bá èyí tó ọlọ́wọ́n bá fi ránṣẹ́ nẹ́bí wa Muhammad wọ́n èyí ṣe mùsùlùmí ṣùgbọ́n tààrọ̀ ayùnàhùn tẹ̀fí ìdùnmínà dàmú ẹ̀ ọlọ́nira ànẹ́bí ó mọ̀ rí ojú wọn tí ó mọ̀ dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ fún omijé kí ló dé tó ju wọn fi ń dà fún omijé sọmọ kú fún wọn ni là kò rí bẹ́ẹ̀ mímọ àròfò mínàlẹ àkè òdodo òdodo tí wọ́n mọ̀ tí wọ́n tún wá ń gbọ́ lẹ́nu ẹlòmíì ní tí wọ́n kà nínú ìwé ọwọ́ wọn nípa dídé ànábì kan wọ́n tún wá ń tún gbọ́ lẹ́nu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ò wá ṣàbòsí omi wa máa dà lójú wọn pé níta nǹkan nù wíwá náà ni ànábì tí wọ́n ní yóò dé òun náà rè omijé ó máa dà lójú wọn nípa àwọn ìròyìn tó ń bẹ lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam lànàbí fi dojú rẹ̀ kọ àwọn yahudi ànàbí ni walladhi nafsi biyadi ànàbí ni mo fi ẹni tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra lawajaditum sifati fi kutubikum ìròyìn mi tẹ́ bá wọnú wẹ̀wọ̀ yóò bẹ́ẹ̀ àfi tẹ́ yí padà lókun látara àdé àwọn nasọ́ra tàná tí wọ́n bá ti ń gbọ́ alukur'an tafidu ayunuhum tafidu mina dami ojú wọn ó sì máa da fomije nítorí kíni mímọ àròfó mìnàlá nítorí táwọn náà ti mọ òdodo alhakulayata adad òdodo kì í pé méjì irọ́ ni máa pẹ̀ka ọlọ́run bá a ṣe dáadáa fún mọ́mọ́ àgbà ní gbogbo ìlú àkúrẹ́ ń bì àti gbogbo àwọn ìmọ̀ọ́mù pátápátá ìmáàmù àkúrẹ́ wọn sọ wípé kíní kan wọn ní irọ́ ní imú ní pẹ́kọ́rọ́ wọn ní kì í sajé sàn án láàárín bẹ́ẹ̀ bá fẹ́ parí ẹ̀ pé ajé ìmáàmù irọ́ ní imú ní pẹ́kọ́rọ́ bẹ́ẹ̀ sì ni àwọn alárúbá náà sọ wípé alhakula yata'addad òdodo òpin sí yẹlẹyẹlẹ bó o ṣe gbọ́ níbí ló ṣe gbọ́ níbòmíì bó o ṣe gbọ́ nàìjíríà ló ṣe gbọ́ lórílẹ̀‐èdè míì ṣùgbọ́n irọ́ ni èé jọra àwọn nàṣọ́ra tàná nígbà tí wọ́n ń gbọ́ ń tàná bí ń kà wọ́n wá rí i pé nǹkan yìí náà jọ ti ń bẹ nùwé ọwọ́ tiwọn tàfi ààyù tààrọ ààyù náà hàn tàfẹ́ domina dámọ̀ ẹ̀ ànábì náà wàá rí ojú wọn yóò mọ̀ dà lọ́dọ̀ ọlábàtàn bá ní fáàbọ̀ ó yàtọ̀ sí sáálà sáálà látara abẹ ní sayalan ló ti wá fáadọ̀ látara rẹ̀ ní fayabọ́n ló ti wá kí ni ìyàtọ̀ tó ń bẹ láàrin méjèèjì tí wọ́n bá ní sáálà mọ́ù tí wọ́n bá ní fáadọ̀ mọ́ù ó yàtọ̀ síra wọn sáálà kómi ó sàn látara rẹ̀ láti ní sàyálàn àgbàrá ṣùgbọ́n bá tí wọ́n bá ní fáadọ̀ tí wọ́n bá ní fayadọ́n fayadọ́n lomi yálé ẹ̀yin ò kúrò lágbàrá tí lábá bá ní fayadọ́n omi yalé lèyùn tágbára wa ò ká ṣùgbọ́n sayalan agbara a lè kọ́ńtró rẹ̀ ìgbà tọ́lọ̀ wọn fẹ́ sọ̀rọ̀ nípa bómi ṣe ń dà lójú wọn nígbà tí wọ́n ń gbọ́ ní ti ń bẹ nínú alukur'an ọlọ́wọ́n bọ̀ sọ pé tara ayúnà òun um tẹ̀sílù ó ní tẹ̀fíìdù ọlọ́wọ́n ọba ọba sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́ ó mọ bí ṣe gbọ́rọ̀ rẹ̀ kalẹ̀ ìyẹn túmọ̀ sí pé tẹ̀yìn bá ń bẹ́ńjọ́ náà omi ojú wọn sì ń dà gọ̀rọ̀gọ̀rọ̀ àwọn gbọ́n ò lè kọ́ńtró rẹ̀ mọ́ omi ojú tá a lè kọ̀ǹtró rẹ̀ mọ́ téèyàn fẹ́ mọ́ súnmọ́ títún wá fún rẹ̀ òun náà ń pè ní fàdọ ọlọ́wọ́n bá wá ní àwọn ọ̀nà sọ́rọ́ nígbà tí wọ́n ń gbọ́ alukur'an tó sì ń ṣe déédéé pẹ̀lú tí ń bẹnu ọwọ́ wọn tàfíìdù mínà dámúì omijé ojú wọn sì ń dà àwọn gan ò ní kọ̀ǹtró lórí omijé yẹn mọ kí ló fà á sọmọkú fún wọn ni láà mi máa rọ fún mi náà n tó ń ṣẹlẹ̀ ni pé òdodo tí wọ́n mọ̀ náà ni wọ́n tún ń gbọ́ àwọn nàṣọ́ra nìyà àwọn nàṣọ́ra àtàná nàṣọ́ra àtàná míì gan wá tún dáa ju mùsùlùmí tẹ̀lé lọ ǹjẹ́ agbọ́ kó mi jí ó tiẹ̀ dà lójú wa irọ́ ọkàn ó tún máa lé sí ni ọlọ́run kó sọ wa ń bẹ̀. àwọn àtàná ń kí ni ìdítọ́ lọ́hún fi ròyìn wọn bẹ́ẹ̀ ọlọ́run ti ròyìn wọn ṣáájú pé wọn ẹni tí ò gbéraga rẹ̀ máa rọ̀ lẹ́mí rẹ̀ máa gba òdodo àtàwádùú yùdíní ilal khairi kúlìhì ìtẹríba a máa sún ni mọ́ oore gbogbo tí ń jẹ́ oore ìtẹríba a máa sún yẹn mọ́ wàtàkàbúrú yubuidu sọ̀híbàwù anil khairi kúlìhì wàyùkọ̀rìbùhù ilal sharri kúlìhì ìgbéraga a máa gbé olówó rẹ jìnnà sí gbogbo ibi tó ti yẹ kó roore ó sì máa wúra rẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ sì lọ jẹ́ ìgbéraga a máa sún olówó rẹ mọ́bi gbogbo aburú torí ibi tó ti yẹ kó yóò wúra rẹ̀ pọ̀ ti tóbi jù bẹ́ẹ̀ lọ ìdí ni ń fún àwọn èèyàn yẹn wípé wọ́n súnmọ́ yín mọ̀ wá dà ní ti ìfẹ́ látara wọn rọ̀ يقولون ربنا آمنا nígbà tó mi bá wá ń dà lójú wọn gẹ̀rẹ́gẹ̀rẹ́ báyìí wọ́n wàá máa sọ lẹ́nu wọn lẹ́ni tó ń bẹ lọ́hún sọ fún wa lánàá wípé àwọn ààyè kọ̀ọ̀kan ń bẹ tó máa ń jẹ́ ààyè téèyàn fi máa ń bẹ lọ́hún kan ń bẹ téèyàn fi máa nínú àwọn ìṣesí tó lẹ́tọ̀ọ́ púpọ̀ ká fi máa ṣe wàsílà lọ́sọ́dọ̀ ọlọ́run ó náà ní tọ́lọ́ ń pa wá láṣẹ ká ṣe tá a wá ṣe nítorí tọ́lọ́ nìkan ká fi bẹ́ẹ̀ lọ́hún ọlọ́run ìwọ ló ní ṣe báyìí mo sì ṣe nítorí tiẹ̀ ọlọ́run ṣe nǹkan báyìí fún mi ìyẹn ń bẹ nínú ṣẹṣẹ àwọn ẹni tó ṣáájú ìyẹn láàmà nínú kìtàbù wa súnà nígbà táwọn èyí tí omi ń dà lójú wọn tán yà kúlù wọn wá ń sọ báyìí pé rọ́bánà ọlọ́run ọba wa àmánà àwa mọ̀ ti gbà ọ́ gbọ́ iṣẹ́ rẹ nìyẹn èyí tó tóbi jù nínú iṣẹ́ rẹ náà ní ìmánì ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹni tó bá jẹ́ kèfèrí gbogbo dáadáa tí kèfèrí bá ṣe ayé ló mọ kò lẹ́san lọ́dọ̀ ọlọ́run kí ló nù ó náà ní ìmánì ló fi jẹ́ pé èyí tó lóore jù nínú gbogbo iṣẹ́ rẹ náà ní al-ìmánì ọlọ́run ìnígbàgbọ́nú anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ni òṣùwọ̀n tí wọ́n máa gbé gbogbo sẹ́lẹ̀ lé lórí tí ò bá ti sí ń bẹ̀ òtún bá ń tẹ́ ni gbogbo sẹ́tẹ̀ yẹn ṣe ayé ló ma wọ́n wá ní amẹ́nà ọlọ́run ọba gbà wọ́n gbọ́ fàkìtòbìnà máa ṣáhìndì ọlọ́run dákun mọ́sà ìkàwá kúnú àwọn mùsùlùmí mina ṣáhìndì kàwá sínú àwọn ajẹ́rìí sájẹ́rìí jòvá là kà wá sínú àwọn ṣahidin àwọn wọlé àwọn ṣahidin àyà mi náà alukur'an ti ṣàlàyé ẹ̀ ipa wa mùsùlùmí á padà jẹ́ ẹlẹ́rìí lé gbogbo àwọn èèyàn lérí àwọn tí dídí ànábì babaláyé ọlọ́run ọba fi sọ láyé mi náà alukur'an pé wa kadhalika ja'alnakum umatan wasata litakunu shuhada ala ọlọ́run ní àmọ́ ọmọ sẹ́yìn mùsùlùmí ní ìjọ wọ̀ntúnwọ̀nsì kẹ́ẹ̀bà lè máa jẹ́ ẹlẹ́rìí lórí gbogbo èèyàn á jẹ́rìí lé wọn lérí kí sì lẹ́rí tá a jẹ́ òun náà lẹ́ni pé ẹni tó bá ṣe tọ́ ọlọ́run á jẹ́rìí lé lórí pé ó gbọ́rọ̀ ànábì ó sì tẹ̀lé á sì máa jẹ́rìí pé lágbájá àwọn wọ̀nyí àṣewáàsí fún wọn wọn ò gbà ní á jẹ́rìí lé wọn lérí àdúrà yẹn làwọn náà wá ń bẹ lọ́hún torí pé wọ́n ti mọ̀ wípé nínú ìwé ọwọ́ wọn ti ń bẹ́ńbẹ́ ni pé àwọn tó bá gbàtò jíṣẹ́ kàn yẹn wọ́n máa wà nínú ajẹ́rìí bóyá òun làwọn ajẹ́rìí Jèhófà náà rí tẹ́fí pọ́n alájẹ́rìí ṣùgbọ́n ká tó lè jẹ́ ajẹ́rìí yẹn orí kan gba Islam àdúrà yẹn làwọn yìí wá ń tọrọ wípé Rabbana ọlọ́run ọba wa àmánà àgbà ọgbọ́ ìntànàbì ń sọ yìí àwa gbà àtakò fàkètòbìnà máa ṣáàhìn ọlọmọṣẹ ẹka wa kúnnú àwọn mùsùlùmí Ọlọ́run sì gbàdúrà tó wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tíjọ náà náà àwọn nàṣọra nínú wọn ni nàjáṣí òun ò kírun ṣùgbọ́n gba ànábì gbọ́ ó sì gba àwọn mùsùlùmí láàyè nígbà tó fa ayé lẹ̀ ànábì ní ma tarajulun salih ànábì ní ẹni rẹ́kú kódà ànábì tún kírun sí la ní Madina ìgbà yẹn làwọn afáàfin mú mọ́sálà kan wá wípé ǹjẹ́ a lè kírun sókù tí ò sí lọ́dọ̀ ẹni ǹjẹ́ a lè kírun sí la ìyẹn náà ń pè nínú fíkìú ní sọ̀láàtù lọ́gáìb lápèjúwe kí wọ́n lé àfa kan kú nílùú kan ọlọ́mọba àforíjì àfa wa bàbá olùkọ́ àgbà níwọ̀ ọlọ́mọba ayọ́nu sí wọn bá kẹ́ wọn ẹ rí i pé ìwọ ni wọ́n ti fa ayé lẹ̀ káwa láwa ò láǹfààní láti lọ kírun sí wọn la a sì kóra wa jọ ń bí àwa náà ó kírun bẹ́ẹ̀ ni kaba béèrè pé kílẹ̀ à ń kírun sí ìgbàlá yìí ń àwa ìyẹn náà ń pè ní sọ̀látù lọ́gáìb bó tilẹ̀ jẹ́ pé ìyapẹ́ ẹnu ń bẹ láàrin àwọn onímọ̀ lérí ẹ̀ àwọn onímọ̀ pín sí méjì àwọn onímọ̀ ń sọ wípé ẹni ọlọ́run mùsùlùmí tó fa ayélẹ̀ tí ò sí níbi tá a bá wà tá a wá ń ṣeyèméjì pé ǹjẹ́ wọn ò kírun sẹ́ni yìí láà níbi tó tán sí i tí o bá dá wa lójú wọn nígbà láàyè ní láàyè ń bẹ á kírun sí lára níbi tá a wà kódà kó mọ̀ sí iwájú wa ó ń bẹ inú àwọn àfáà tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n nítorí wípé ní tó dé kànáà bí ò kírun sí lára ni pé ilẹ̀ tó kú sí ilẹ̀ Abasha Ethiopia wọn ò ní kírun sí la torí pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan onímọ̀ kí mùsùlùmí ni ṣùgbọ́n ànábì gbà pé mùsùlùmí ni wọ́n ní dín nìyẹn tànábì fi kírun sí la pé torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tí wọ́n kú tànábì sì gbọ́ pé wọ́n kú ànábì ò ní kí wọ́n kírun sí la nílùú Madina ọ̀rọ̀ àwọn ẹnì kejì yẹn ó níwọ̀n ó sì tẹ̀sùn wọn púpọ̀ ṣùgbọ́n àwọn abala kejì náà àwọn onímọ̀ wọ́n ní yálà àmọ́ pé wọ́n kírun sí la àbá àmọ́ ni kò sí láì fi ń bẹ̀ a lè kírun sí la ọ̀rọ̀ kejì nìyẹn inú ọ̀rọ̀ àwọn onímọ̀ aláyé hal níta fẹ́ fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ẹ̀rí tí gbogbo àwọn àáfàá dúólé lórí òun náà ní ti nàjáṣí ọba habasha kò kírun ṣùgbọ́n ní wípé gba àwọn sàábà àwọn mùsùlùmí ó gba àwọn láàyè nígbà tí wọ́n ké suratul Maryam tí wọ́n ké fún ojú rẹ̀ sì ń dá pé ah níta ń ká yín náà níbẹ̀ nùwẹ̀ wà torí pé kírísítẹ̀nì ó ní ẹgbàá àwọn mùsùlùmí láyè ẹgbàá wọn láyè ẹgbàá wọn láyè ìdí nìyẹn tá anabi gbà tó kú anabi ní a èèyàn rí lọ ẹyẹ ẹja kírun sí la ara kọ́ lẹ̀ pọ́ kírun ó ṣe é ṣe káwọn èèyàn mọ̀mọ́ kí mùsùlùmí ni ṣùgbọ́n anabi mọ̀ a mùsùlùmí ni wọ́n bá kírun sí la àdìsìn náà ni gbogbo àwọn àfọ onímọ̀ fíkì dúró lórí lórí mashru'iyatu jawazi solatil ghaib pa àlè kírun sẹ́ni tí ò sí níwájú wa lára ọ̀rọ̀ yẹn náà ni wọ́n dúró lé lórí. lábẹ́ bẹ́ẹ̀ ìgbàláyè tí wọ́n máa ń bẹ ẹnìkan bóyá bàbá rẹ̀ fa ayélẹ̀ ó wá ní ẹ mẹ́tì sí òun bọ̀ òun bọ̀ òun bọ̀ ń gbọ́ ọjọ́ tí wàá lọ ẹ dákun ẹja sin bàdé yìí pé ó sùn jẹ bọ́ bàdé wọ́n bá sin nígbà tó wàá dé ní tó ń sojú kòkòrò nípò náà fẹ́ kírun sí lára àkóso ní tó burú ń bẹ ìgbàláyè ń bẹ èèyàn lè lọ ibi tí wọ́n sin òkú sí báyìí nínú sàárè kó o sì kírun sí la gbàlá yìí ń bẹ ìyẹn lè ṣe bẹ́ẹ̀ ní makbara ibi tí wọ́n sin sí tọ́ ọ bá bá irun yẹn ẹ lè lọ ọbẹ̀ kẹ wá dúró kẹ kí sílá náà ń bẹ kò sílá yìí fi ń bẹ ó ṣẹlẹ̀ láyé anabi wa muhammad sallallahu alayhi wa sallam arábìnrin kan ń bẹ àmọ́ gbá mọ́sáàsì mọ́sálásí anabi yìí máa gba ìgbà tó wá dásìkò kan anabi ò bá arábìnrin ọ̀hún alábi bá bèèrè lọ́wọ́ àwọn sàbẹ̀ ká obìnrin tí máa ń gbá mọ́sálásí ńkọ́ àwọn ní káwọn mọ́dà anábì láàmú ni ó ṣaláìsí kódà àwọn ti palẹ̀ rẹ̀ mọ́ wọ́n ti lọ anábì ni là anábì ni ẹ̀ sì sọ fún mi àwọn ní káwọn torí pé wọ́n rí gẹ́gẹ́ bí ẹni tí èsì èèyàn kan pàtàkì anábì ni ńbo lẹ́wọ̀n sísí wọ́n bá fi sàárè rẹ̀ anábì anábì wàá lọ bí sàárè rẹ̀ anábì wàá kírun sí lambẹ́ anábì ni obìnrin tó sì fa ayé lẹ̀ ó sì ti kó oríire ran gbogbo àwọn tó ń bẹ́ẹ̀ bí sàárè yìí irun tá a kí sí lára yìí ti di ìmọ́lẹ̀ síbi sàárè rẹ̀ ó sì ti ran gbogbo àwọn tó ń ṣiṣẹ́ gbẹ rẹ̀. ìyẹn ń bẹ nínú ẹ̀rí tó bá rẹ̀ nìkan tó bá ṣe é bẹ́ẹ̀ mọ́ làgídí lóbi dẹ́gbẹ́ bàbá ti ráwọn èèyàn kan tó bá jó ní mímọ̀ tó bá ṣèṣe sí kan àyè bá a fa làgídí ó ṣe sùúrù kódà kó ṣe pé ní tó ṣe yẹn yàtọ̀ sí ní tó mà ó bí léèrè pé bó ló ṣe jẹ́ ọ̀kanu méjì ló ṣe é ṣe kó jẹ́ òun náà lè fàṣìṣe ṣe ó ní wàhálà òun ọ̀mà ìgbàgbé ló gbé òun ó ṣeé ṣe kó jẹ́ bẹ́ẹ̀ ó sì ṣeé ṣe kó lẹ́rìí tó dúró lé lórí téèyàn náà ó tún wá kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ látara ru ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í wá ṣe wípé kan pé tó ah àmọ́ tó mọ èyí tán tún gbédè yìí o tí wọ́n la kí hmm, kò sí tuntun owó béèrè kílẹ̀ rí tó sọ tí ò bá wá rẹ́rìí mú wá lérí ẹ̀ á ní pé àjẹ́ pé lè tẹ̀ sọ yìí o ẹ má ṣe mọ́ o ṣùgbọ́n tó bá rẹ́rìí mú wá tó sì nítọ́ka sí àwa náà lọ bẹ́ẹ̀ tó bá ti lálàáfíà àjẹpẹ́ nínú àwọn súnà táwọn ò tí ì mọ̀ nìyẹn látara àdé eléyìí àwọn wọ̀nyí wọ́n bẹ lọ́n ọlọ́run sì sàánú wọn wọ́n ní kọ́lọ́n kó sà wọn mina ṣahidi nínú àwọn ẹni tí yóò jẹ́ mùsùlùmí ọlọ́run sì gbàdúrà wọn ẹlòmíì ò kírun nínú wọn ṣùgbọ́n ọlọ́run kà wọ́n kúnnu mùsùlùmí tí wọ́n bá gbé wọn dìde jọ́gbìn dàlẹ́ nínú àwọn ọmọlẹ́yìn anabiwa muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n ti gbé gbogbo wọn dìde látara bẹ́ẹ̀ àwọn wọ̀nyí ọlọ́run ọba tún wá ń sọ nípa wọn ọlọ́run ọba ní wa máa lánàá lánàá omi lòbí. وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين تفسير بابا جلو تفسير إمام السعدي wọ́n ní ẹni tí wọ́n ń sọ níbí nígbà tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ wọn bọ̀ pípa àwọn nàṣọ́ra àtàkọ́kọ́ yìí wọ́n juwọ́ ju sẹ́lẹ̀ wọ́n gbà fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá ń sọ wípé wọ́n mọ̀ lànà kíláàsì ọ̀pọ̀ mú wa ná lànà mínú bí là tá a fi wá ní gbọ́lọ́wọ́n ọba gbọ́ wà má já àná mínú làákọ̀ kíláàsì ọ̀pọ̀ ṣe wá tá a sọ pé àní gbọ́ lọ ń gbọ́ tá a sọ pé àní gba òdodo tó tọ̀ wá wáyé tá a wà sọ pé àní gbàgbọ́ kí láà sọ pé dé. Imam Saadi nínú tafsiri wọn wọn ló dà gẹ́gẹ́ bí ẹni pé wákà anna ulimu ala imanihim bí ẹni pé àwọn èèyàn kan ń bu wọn lérí pé limadha amantum kí ló dé tẹ́ wá fi gbàgbọ́ ń sìn wọ́n wá ní wàmọ́ lànà kí ló dé tá a fi lágbàgbọ́ kí la ṣé gbéraga la sọ pé mú wa ni ńgbà tá a ródodo tá a fi ní gbọ́ òdodo gbọ́ wà máa lànà kí láàsọ pò ṣe wá ayé bayana istibsorahum fiddin ìmáàmù Qurtubi nínú tafsiri tiwọn wọn lọ́lọ́run ọba sọ lílà tójú wọn là sẹ́sìn tọ́lọ́run nígbà tán ródodo kò tún sí nǹkan tó kù mọ́ béèyàn bá ti ródodo kéèyàn ó jurọ́lẹ̀ lèyàn fi ń jẹ́ ní lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n kéèyàn wá ródodo kéèyàn wá ní bàbá jurọ́ ilẹ̀ báyìí bó o ní jíjẹ mímu bàbá jùrọ ilẹ̀ àyè tá a wà láàrin àwọn èèyàn tí wọ́n pọn alẹ́ mọ́ báyìí àwọn yìí gbogbo nǹkan yẹn làwọn náà ń rò nínú ẹ̀mí wọ́n wá pinnu wọ́n ní wá máa lànà mọ́yàm náà ọ̀nà kí la fẹ́ sọ kó ṣe wá kí la fẹ́ sọ kó kọ̀ fún wa lánà mínú bí la tá a fi wá sọpá ní gbọ́lọ́wọ́n ọba gbọ́ kì í ṣe gbígbọ́lọ́wọ́n ọba gbọ́ nìkan wa mọ́ já anámínà làákọ̀ táwa tún wá sọ wípé a ní gba òdodo tó tọ̀ wá wáyé kí lásán kó ṣe wá wàná tí mo àyìn òdìkìlànà rọ̀bùnà mọ́ àlùkà omi nítorí pàwa ní wàná tó máa wù à ń ṣàgbìyẹlé à ń ràn kàn lọ́dọ̀ ọlọ́run tó dá wa àyìn òdìkìlànà rọ̀bùnà mọ́ àlùkà omi sọ́ọ̀lì àwa ń ràn kàn bẹ́ẹ̀ ni à ń nítàn mọ́ ọ ọlọ́run kó bá káwọn àfa wa kọ́lọ́run bá kó bá ṣe dáadáa fún wọn ọ̀pọ̀lọpọ̀ lárúbáwá ni wọ́n gbé wọnú yorùbá ẹ̀rì pé tá a bá ń sọ yorùbá pé àwa ní tànmọ́ èdè lárúbáwá ni tọ̀mọ́ à tán bá wa ń sọ ọ́ bẹ́ẹ̀ ẹ̀yin ò ní pé ah, yorùbá mà ní lọ́dọ̀ àwọn elédè ìyẹn ń túmọ̀ sí contribution àwọn àfa ẹ̀sìn lérí ìdàgbàsókè yorùbá language ṣùgbọ́n táwọn ọlọ́mọ̀wé bá fẹ́ sọ wọn ò ní sọ yẹn wọn ò mọ̀ sọ pé àwọn tán contribute àwọn Làjàyí crowder, àwọn náà tún bíbélì ṣùgbọ́n ní táwọn àáfàá tí wọ́n kìbọnú èdè Yorùbá kì í ṣe kékeré tẹ̀dẹ̀ Yorùbá wá fi ń kún tó fi wá fẹjú tó fi wá tiẹ̀ lò fún gbogbo ohun tá a bá fẹ́ máa sọ bákéwì bá fẹ́ sọ ọlọ́run ọba ọba aláwùrábí àbákéwì sọ bẹ́ẹ̀ ṣé aláwùrábí ọjọ́ bí èdè Yorùbá níbo ló ti wọlé àwọn àfáà ni wọ́n sọ ó sì wọnú èdè Yorùbá dèní aláwùsáàtì níbo ló ti wọlé sáàtì èdè lárúbáwá ni ó sì wọnú èdè Yorùbá kí ló wáá dé nígbà tẹ ẹ bá wá ń ṣiṣẹ́ ẹ ń ṣe research tẹ ẹ bá wá ń sọ nípa contribution lórí ìdàgbàsókè èdè Yorùbá bàbá ń kọ́ ọmọ ní school wọn ò ní sọ tàwọn àfáà síbẹ̀ ní tí wọ́n máa sọ ní contribution Samuel Ajayi Crowther lórí development Yorùbá language ní táwọn kan nìyẹn ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́ àwọn ò gbé wọbẹ̀ wọ́n fẹ́ wọ́n kọ́ àbá lè gbé wọbẹ̀ ah, ẹ bá máa kọ pépà àbá lè máa kọ́ wọ́n sì máa ṣe sẹ́mínà wọ́n sì máa ṣe kọ́nfẹ́rẹ́nsì torí pé ntí òye wọn yẹn agbọ́dọ̀ jẹ́ kó yé wọn gbólóhùn bàlágà ọmọ ẹ̀ mọ̀ ti bàlágà bàlágà jẹ́ bí èdè Yorùbá ni látara àdí eléyìí ló fi jẹ́ wípé ẹni tí islam koríire tí islam kó bá ayé kì í ṣe kékeré oríire tí islam kó bá ìran yorùbá kì í ṣe kékeré àbúrò bá fẹ́ ṣàbọ̀sí látara àdé eléyìí àwọn wọ̀nyí wá ń sọ wípé wa náà tún mọ̀ wá yudikila náà rabbuna ma alka omi wa náà tó máa àwa ń tàn máa à ń ṣàgbìyèlé à ń bẹ lọ́run ọba wa kódà wá papọ̀ máwọn ẹni re kí lọ́wọ́ à ń mú ata sọ̀pá ní gbọ́ lọ́wọ́ ọba gbọ́ nígbà tó sọ̀pá à ń retí kọ́lọ́hún ó ṣe dáadáa fún wa à ń retí kọ́lọ́hún kó fi wá sínú àlìjẹ́nnà àwọn àfọ̀nímọ̀ tafsir wọ́n ní wọ́n nàtúmọ̀ à ń yòdì xìlà náà rọ́bùnà má alkaomi ìmáàmù Qurtubi ó ní má àyẹn bí má nà fi ìtumọ̀ rẹ̀ ni pé àwa ń ṣàgbìyèlé lọ́dọ̀ ọlọ́run ọba à ń xìlà náà rọ́bùnà kọ́lọ́hún ọba kó fi wá wọ̀ fi máa ń ìtumọ̀ fi ni kó fi àwa náà sáàárín ka omi sọ́ọ̀lì hìn kó fi wá sáàárín àwọn ẹni re ní táwa ń tọ́ ọlọ́dọ̀ ọlọ́run nìyẹn ẹ wá ní amágbàgbọ́ bó o là ṣe nígbàgbọ́ táwa náà ní ta ń tọ́ ọlọ́dọ̀ ọlọ́run. aya yìí masala méjì òun ló jáde ń bẹ masala alákọ̀ọ́kọ́ òun náà ni jàwáàzù tàwásúlì bil amali saliha ìgbàláàyè kéèyàn ó máa fi ṣeré téèyàn bá ṣe bẹ̀ lọ́hùn àrímújáde ń bẹ̀ nítorí pé táwọn èèyàn yìí ń sọ pé wàá máa lánàá lánàá mẹ́nu bí láì kí ló dé táàfin láàánú gbọ́lọ́ngbọ́ ìtumọ̀ ẹni pé àgbọ́lọ́ngbọ́ ni wàá máa já àná minal haqq kí ló dé tá a àgbà òdodo tó tọ̀ wá wá táàfin láàánú gbà á tí wọ́n sọ ni pé àgbọ́lọ́ngbọ́ a sì gba òdodo tó tọ̀ wá wá àgbà á gbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n wá fẹ́ fìgbà gbọ́ al-imanu wattiba'ul haqqi ìgbàgbọ́ àti ìtẹ̀lódodo yẹn náà fi wá bẹ̀ lọ wọ́n wá ní wànà tìmọ́ ò nígbà tá a ti wá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tá a sì gbòdodo tó wá tá a gbà á gbọ́ wànà tìmọ́ ò àìn yóò dé kí làárọ̀ màálùkà omi sọ́ọ̀lì tàwa sùlùbí àmọ́lì sọ́ọ̀lì ó tún jáde ń bẹ̀ yẹn nígbà tí wọ́n gbọ́ lọ ń gbọ́ tí wọ́n tẹ̀ lódodo wọ́n wá fi bẹ́ẹ̀ lọ wà nàtúmọ́wù àwa ń bẹ́ẹ̀ lọ́hùn ọba àwa ń ràn kàn lọ́dọ̀ ọlọ́hùn kó pa àwa náà papọ̀ mọ́ àwọn ẹni rẹ̀ mọ́sálà kan tá a múrímú jáde ń bẹ àkọ́kọ́ nìyẹn òun náà ni wípé béèyàn bá ń bẹ́ẹ̀ lọ́hùn àwọn ẹ̀ṣẹ̀ orí tó ń ṣe fi bẹ́ẹ̀ lọ́hùn má fi ṣe oore tẹlòmíì bẹ́ẹ̀ lọ́hùn torí pé òun mà níyàn tó fi ṣe ṣùgbọ́n òun mọ rẹ̀ èyí tó ṣe ń torí tọ́lọ́wọ́ mọ́ èyí tó ṣe pé ká má sọ ọ́ lẹ́nu ló fi ṣe ìwọ náà mọ́ nígbà tó bá ṣe pé ó ṣeé ṣe kó wà nínú tíwọ náà ṣe fúnra rẹ èyí tó o mọ̀ pé torí tọ́lọ́run ló fi ṣe èyí tó o mọ̀ wípé mo ṣe lérí kẹ́ ẹ má sọ mí lẹ́nu tó bá lè rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ kí wàá ló dé tó ṣe pé ṣe oníṣẹ́ ló fi ń tọrọ sọ mà níyàn tó fi ṣe. ìntaari fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ nínú alukur'an àti nínú sunnah anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó náà ni ká máa tọrọ oore ká fi ṣe wàsílà àìmọye oore mi ń bẹ tó pé láàrin ìwà àtọlọ́ọ̀ nìkan ló wà fi bẹ́ẹ̀ lọ́n bílẹ̀ bá dí tán fi bẹ́ẹ̀ lọ́n pé ọlọ́run wọlá pé láàrin èmi àti ẹnì kan yìí wà tí mo sì fi ń sìn ọ́ ṣe nǹkan báyìí fún mi ìyẹn ni nínú súnà àwọn ẹni rẹ ọjọ́ kan ń bẹ bákan náà nínú ááyà yìí atúgbàgbọ́ yìí wípé ẹni tó bá ṣe náà ni ó gbà àdúrà tá a máa ń ṣe pé wọ́n lọ́hún irun wa jákujàku bá a ṣe ń kì í bá a dá papọ̀ mọ́tà àwọn ẹni rẹ hàn yọrọ bóun ni wọ́n ti da jákujàku papọ̀ mọ́tà àwọn tó ń ṣe tiwọn dáadáa ó béèrè ní tó bá yẹ pé kò yí ọ bó o ṣe mọ́ ló ń ṣeun bàbá aláforíjì lọ́lọ́ nítorí pé o mà ṣùgbọ́n tó o bá mọ̀ béèrè nígbà wa béèrè tó wá nígbà ẹ ẹ lè ṣe kankan jẹ ọlọ́run sábà dàpọ̀ mọ́tẹ́ni rẹ kì í dà papọ̀ bẹ́ẹ̀ gbìyànjú kò ṣe bọ́n ṣe ni o ṣe àti mú jáde ń bí wípé wà má lana la nu'minu billahi wa ma ja'ana minal haqq pé kí ló dé kí láàsọ pé ṣe wá tá a ní ìgbọ́ ọlọ́run ọba gbọ́ tá a sì ní gba òdodo tó tọ̀ wá wá wànà tí mọ́ wù á wà á gbé wáwò yẹn lórí wáwò hal jumla yẹn yóò máa jẹ́ jumla hal wànà tí mọ́ ẹ wà náhánù nígbà tó ṣe pàwa náà à ń ran kankan lọ́wọ́ sórí fún wa ìyẹn ń túmọ̀ sí wípé ìyẹn ìgbàgbọ́ yóò fini lọ́kàn balẹ̀ láti lè tọrọ oore lọ́dọ̀ ọlọ́run lẹ́sìn máa rí lẹ́lòmíì náà tẹ́ bá ń lágbájá bò nípa ẹ̀yin afáàlẹ́ lè bẹ́ lọ́hùn àwọn mọ̀ pé ní èṣù làwọn o àbáwọn yẹn mi sọ bẹ́ẹ̀ òun náà ó mọ̀ yòòdìsẹ́ báwọn ṣe dúró yìí ẹni èṣù làwọn o ọlọ́mọ sì wà lẹ́nu èṣù ṣùgbọ́n àti kó wá bá kọ sọ́lọ́run náà lọ́lọ́run ọba máa kọ síyàn àtúnrímú jáde ń bì pípa àwọn wọ̀nyí wọ́n ní ah bó o la ṣe ní gbọlọ́ngbọ́ bó o la ṣe sọ pé àwọn àní tẹ̀ lódodo tó dé wá bá wa nígbà tó ṣe wípé wá náà ti mọ́ rù ṣe báwa náà ràn kọrin lọ́dọ̀ ọlọ́run ayu dikilana rabbuna malkaumi sùn nígbà táwa náà ń ràn kàn lọ́dọ̀ ọlọ́run ọba tó dá wa kó kà wá kúnú àwọn ẹni rẹ kó fi wá bọnú àwọn ẹni rẹ ọlọmọṣẹ́ àfiwá sínú àwọn ẹni rẹ àwọn wo làwọn wọ̀nyí ń pè lẹ́ni ire àwọn wọ̀nyí wọ̀nyí ṣe mùsùlùmí níjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n gbà wípé gbogbo àwọn tó bá ti gba àwọn ànábì ọlọ́run tó dé lásìkò tí wọ́n gbọ́ ẹni rẹ̀ ni wọ́n ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni lẹ́yìn ìgbà tó lọ́run ti gbá ànábì dé tó ti gbé dìde lánàábì tó wá sọ pọ́mọ lẹ́yìn Mùsá lòun bó bá kú lórí ẹ̀ yóò wọ ẹnikẹ́ni lẹ́yìn ìgbà tọ́lọ́run ti gbá nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam dìde tó bá wa sọ pé òun ò ní tẹ̀lé ànábì tọ́lọ́mọ lẹ́yìn ẹ̀yìn sa lòun bó bá kú lérí ẹ̀ yóò wọ ànábì ló sọ bẹ́ẹ̀ kò sí iye méjì kẹ́nìkan àwọn ẹgbẹ́ ọlọ́run ló mẹni tí ọ̀run ló mẹni tí ó là mùsùlùmí ibi tá a fa mi ti ń wọ náà báyìí pásítọ̀ mi ta ló sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ burúkú ni bóyá ìdá mẹ́ta kafiran nasraniya aw yahudiyan mata kafiran fanaru mathwa lóbi jẹ́ pé tá a bá ní wọn lẹ́gbẹ̀ẹ́ olóore tá a lè ṣe fún wọn náà ni ká máa ṣe wáàsí fún wọn kan gba islam ọlọ́run ò fẹ́ wo nǹkan kan níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama lókùrúgba tí ọ́fíìsì anabi ní anabi kan yìí gbogbo àlùmọ̀ kan yìí anabi nìkan lónìí ìyẹn làwọn tí ń sọ̀rọ̀ yìí wá mọ̀ ọlọ́run bá wá ń ṣe ìkáyà tí wọ́n wí pé ọlọ́run mọ́sá ètò àwọn náà sínú àwọn ẹni rí àwọn wo làwọn ẹni rí àwọn náà ni àwa àlewu mọ anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ọlọ́run wá rà níyàn wọn fa àtàbà ọmọláhùn bímá kọ́lù. fa jannati tajiri min tahati al-anharu khalidina fiha. وذلك جزاء المحسنين ọlọ́run ọba ọba tó rí núròde lọ́lọ́run tó sì máa níyàn kó wá ọ̀rọ̀ ní látara tí wọ́n ń sọ fa athabahumullah mina thawabi látara ẹ̀san fa athabahumullah ọlọ́run wá san wọ́n lẹ́san dáadáa bima qalu látara tí wọ́n ń sọ jáde lẹ́nu. nítorí wípé ọlọ́run san wọ́n lẹ́sàn dáadáa kí lẹ́sàn-án tọ́lọ́run san wọ́n jannatin ọlọ́run sì san wọ́n dọ́mọ àlìjẹ́nà ọlọ́run sì ń kádàrà wípé ẹ̀ máa forúkọ wọn sínú àwọn ọmọ àlìjẹ́nà àlìjẹ́nà tá a wá fún wọn tẹ̀jírí mi tààtì àná àlìjẹ́nà tí àwọn akérèmọdò ó máa sàn lábẹ́ akérèmọdò mẹ́rin ni ó máa sàn lábẹ́ àlìjẹ́nà kó náhàrú ì akérèmọdò omi yóò máa sàn bẹ́ẹ̀ náàrù khamri akérèmọdò ọtí yóò máa sàn bẹ́ẹ̀ náàrù laban akérèmọdò eh, wàrà yóò máa sàn bẹ́ẹ̀ èwo ló kù náàrù asal akérèmọdò oyin yóò máa sàn bẹ́ẹ̀ tí ìwà ṣe wípé jẹ́ kí lágbájá ó bu tiẹ̀ kí wọn náà tó bu tiẹ̀ ìwọ nìkan ló ní. sọ láìka kuranu suratu muhammad ọlọ́run sọ̀rọ̀ lérí ẹ̀ wàrà tó ṣe wípé pípẹ́ òní ó bàjẹ́ oyin tó ṣe wípé nígbà wa lọ ra ẹ̀rẹ́ lómi tó bá lọ ra bí go oyin kan tó bá ní kó fún ọ lóyin ẹ sá fọwọ́ tọ́ lani o ẹ fọwọ́ tọ́ lani o ẹ bá fọwọ́ fífọwọ́ tọ́ lani kọ́lọ́n kó sàánú wa ó dàbí tó ti mọ́kàdé tó wá bomi sẹ́mùsẹ́mù wa ẹ̀rẹ́ lómi lílá ní ọkàn ẹ sá fọwọ́ tà ẹ fọwọ́ kàkẹ́ lanu ẹ náà ti. bẹ́ẹ̀ ni zemzem bẹ́ẹ̀ yẹn bá ń bẹ ní haram bó o fi wẹ̀ gan bó fi ṣe wọ́ nígbà wá délé lọ́wọ́ á di ẹlòmíì lílá lọ́kàn ẹ sáfọ̀ ọkàn báyìí kẹ́ fi kan nù ìwọ àwọn ẹsẹ̀ mọ̀gẹ́ subhanallah jẹ̀mọ́ àpéjúwe nìyẹn. jannati ọlọ́run ọba láwọn wọ̀nyí ọlọ́run ọba fa ọlọ́run wá san wọ́n pẹ̀lú tí wọ́n sọ jáde lẹ́nu kílẹ̀ ẹ̀san tọ́lọ́ wọn bá san wọ́n ó náà ní àlìjánná in tó tóbi jù nú ẹ̀san nìyẹn jama ǹjẹ́ in tí èèyàn sọ lẹ́nu nìkan tó kágbà kó lóòótọ́ léèyàn ṣùgbọ́n Ọlọ́run ọba tí ń bá wa sọ̀rọ̀ ọba tó ti mọnú tó ti mọ̀dé ni tọ́lọ́run ọba ní òun san wọ́n lẹ́san pẹ̀lú tí wọ́n sọ àti mọ̀pọ́lọ́run ọba ti rí nu wọn làwọn àfìmọ́mù kúrútùbí ó ní ntọ́lọ́wọ́n bá sọ ń bí dẹ̀lílù alá ìkìláàsì ìmánìhìm wà sídìkì mọ́kọ́lìhìm ó ní ntọ́lọ́wọ́n bá sọ ń bẹ̀ yẹn ìyẹn lè rí wípé ọlọ́run ọba ó ti rà níyàn wọn ó sì ti rí pó dodo ní tó jáde lórí ahọ́n wọn sùmọ́tò pàwọ̀ èèyàn la sọ pé àpẹ̀lú ah, tí lágbádá sọ olóòótọ́ ni àánú ah, bò ló ti mọ̀ sóde nú ẹ̀ ṣùgbọ́n ẹnu ọlọ́run ọba nìkan ló gbàá ọlọ́run bá wa ń sọ fún wa pé fa àtàbà umullahu bima qad ọlọ́run bá lóun sì san wọ́n lẹ́sàn àlìjánná pẹ̀lú tí wọ́n sọ làwọn àfáàfin wa jẹ́ òye wa wípé kì í ṣe tí wọ́n sọ nìkan lọ́lọ́run ọba rí àti tí wọ́n ṣe àti tí wọ́n dìsẹ́mẹ̀ ló fi jẹ́ wípé nínú àkídà ahli sunna wal kí wọ́n bá ní àlì imán kí ni jẹ́ imánì imánù kì í ṣe ti ń bẹ nínú ẹ̀mí nìkan ni jẹ́ imánì. الإيمان قول وعمل wa amalun wa itiqadun nǹkan mẹ́ta yẹn ní jẹ́ imani nta sọ síta nta disẹ́mi àti nta fi ṣiṣẹ́ oníjẹ́ imani lóbi jẹ́ pé nìkan ò lè sọ pé òun gbọ́ lọ́wọ́ ọba gbọ́ kó mọ̀ wá kírun káwá ní kílódé tó fi kírun pé ah, inú òun sì mọ́jọ́ ti ń kírun lọ àlà irọ́ òun gbọ́ lọ́wọ́ gbọ́ náà kò sí imani nù. tó pé gbogbo àyè tọ́lọ́wọ́n bábá ti ń sọ pé ya ayọ́ alẹ́dì na àmọ́nu òfin ní tẹ̀lé iṣẹ́ ní máa tẹ̀lé kùtìbà aleikum siyam iṣẹ́ ló tẹ̀lé na àmọ́nu takulá iṣẹ́ ló tẹ̀lé ya ayọ́ alẹ́dì na àmọ́nu ìdàkùmùtù ilà sọ̀láàtì iṣẹ́ ní máa tẹ̀lé ìyẹn túmọ̀ yìí pé ìmánì ti ń bẹ nínú ọkàn ó gbúdọ̀ hàn nínú iṣẹ́ ó sì gbúdọ̀ hàn nínú ẹ̀rọ ẹnu ìyẹn nígbàgbọ́ tó yanjú náà látọ̀dọ̀ àwọn sàábé táwọn sàábé gbà látẹnu àná Muhammad sallallahu alaihi wasallam. ṣùgbọ́n àwọn èèyàn kan ń bẹ nínú mùsùlùmí táwọn máa ń sọ wípé n ti ń jẹ́ ìmánì kì í ṣe iṣẹ́ n tí èèyàn dì sẹ́mi ní jẹ́ ìmánì láàfin máa ráwọn ènìyàn kan wọ́n máa sọ pé ibi táwọn bọ́ lọ́n táwọn sin lọ́n délé ni àwọn ò ní kírun bá àwọn máa mutí ẹ bá rí pé ah, àwọn ọkùnrin ah, ọtí mà ni mo rí pé ah, àwa ò máa mú tiwa ìmánì ń bẹ iṣẹ́ ni wọ́n ń wò ṣùgbọ́n ìmánì jùṣẹ́ lọ ní ti ń bẹ́ẹ̀ náà kan jùṣẹ́ lọ ẹni ẹ̀ náà bá gbà ẹ má jẹ́ ó yà wá lẹ́nu mọ́sí àbí kan ni nínú àwọn mọ́sí àbí àwọn tó sọnù nínú àwọn fírọ́kù dọ́là ìgbàgbọ́ tí wọ́n ní wípé in tó wà lẹ́mìí ló ṣe pàtàkì ju iṣẹ́ ìgbàgbọ́ tí wọ́n nù lẹ́fi wá máa rẹ́ lómi àṣesìn náírà yìí ó ń bẹ nínú àwọn tó gba wèrè mọ́ súfì ẹ máa rí inú ṣe sí wọn bẹ́ẹ̀ ẹlẹ́mìíràn ṣé èwù tòun máa mọ́mọ́ o ṣé èwù tòun máa lọ bí a o bọ́bá sì wọ̀ ọ́ sẹ́lọ̀ látara ń ah. ṣé bẹ́ẹ̀ nìkan bí mọ́ni ẹ nìkan bá tiẹ̀ wá tóbi tí ó takò ṣiṣẹ́ tànàbì yẹ kó jẹ́ ànàbì yẹ ó máa kírun mọ́ ànàbì yẹ ó máa mutí torí pé kò sẹ́ńtò ní mọ́ni tánà Muhammad sallallahu alayhi wa sallam ntànàbì ṣe bẹ́ẹ̀ so ìdí nìyí tó yẹ àwọn àáfàá fi kó yẹ wá pé n ń jẹ́ ìmọ̀ni ń ta dìsẹ́mi tí iṣẹ́ àtọ̀rọ̀ ẹnu wá sì jẹ́rìí olóògbọ́ ọlọ́run gbọ́ pé tí n bá mọ ibi tó wà gan lójú ìwúlẹ̀ à ń sọ lẹ́nu àkọlé yẹyin ni nínú ntò orí ọgbà sẹ́mi fi bọ́ọ̀lù ntò ńlá fi bọ́ọ̀lù bọ́ ń bínú sí gbogbo àwọn ọ̀rọ̀ jákujákun sọ ọ́nà ọ̀rọ̀ ìwọ mọ̀lẹ́kà mi ka ìlú bọ́ọ̀ bá rọ òjò a sì yọ ọ jabaru sọ bẹ́ẹ̀ ọlọ́run bá foríjì jama gbogbo àwọn nǹkan yẹn àìmọ̀kan àti kíṣe ìtọ́nù ó lọ pàgọ́ sínú ọpọlọ àwọn tíjẹ tọ́nù ti pàgọ́ sínú ọpọlọ wọn ṣètọ́nù wà á máa ṣe ìṣìnà lọ́ṣọ̀ọ́ fún wọn wọ́n sì máa rọ̀ bá wọn mọ̀nà ọlọ́run má ṣì wà lọ́nà so ló fi já wípé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn onímọ̀ ìròrí wọ́n dààmú púpọ̀ lérí pé kí ni nǹkan tó ń bó o la ṣe mọ̀ pé lágbájá sòótọ́ wọ́n ní alhaku wasidiku wọ́n lódodo òun náà ni máa wá fakọ̀ àlùwákíá ntọ́bàjọ́ máa ti ń ṣẹlẹ̀ wọ́n lòun náà ní jòdòdò lápèjúwe kẹ́nìkan sọ wípé ẹ dákun kí lónìí òní ni yóò múlẹ̀ ìfìnnẹ́yìn òní ni mọ́ndé tábà léèrè pé kí lónìí o èèyàn sọ pé kí ni o òní mọ́ndé sódodo ni àbírọ́ nítorí pé ó ṣe déédéé pẹ̀lú bó ṣe rí gan àwọn míì ní rárá kì í ṣe tán pẹ̀lú òdodo nù ẹni tí ń jó òdodo ni tó bá wà nínú ẹ̀mí èèyàn kì í ṣe tó kódà kó tako ní tó ṣẹlẹ̀ tí wọ́n bá bi léèrè pé kí ló ní oní friday ṣùgbọ́n nínú ẹ̀mí ẹ̀ monday ni wọ́n lòdòdó lọ sọ <laughs> mọ́sí àbí kànú ẹ mọ́ wàá jó jọ wá lójú wọ́n mọ̀ lẹ́rìí nínú alukur'an àwọn lọ sínú alukur'an ọlọ́run ọba ń sọ ọnu suratul munafikin tó já máa sọ léyìí èèyàn lè pàdé irú àwọn èèyàn bẹ́ẹ̀ apá rẹ̀ ọba jábọ̀ pé tọ̀ ọmọ tí mẹ́rin wá fún un tó wí bẹ́ẹ̀ sì ni kò sẹ́rìí ń bi ń tó wíhun ó tu lọ bẹ̀ ni ṣùgbọ́n fẹ́ jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí o bá yé èèyàn dáadáa èyí ó rò pé ó tọ́ ni sọ suratul munafikun ọlọ́run ọba ní a'udhu billahi minash قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون ọlọ́wọ́n bá ní dájá kalmunafikun rẹ ànábì táwọn munafiki tí wọ́n bá wá bá rẹ ànábì kọ́ọ̀lù wọn máa sọ níwájú rẹ ànábì nashadu innaka la rasulullah wọ́n máa láwàá jẹ́rìí pójúṣe ọlọ́run ọba ló ṣe wallahu ya'lamu innaka la rasuluhu ọlọ́run ní kò sẹ́ni tó rán wọn ń sẹ́ bí wọn ò jẹ́rìí tẹ́lẹ̀ òun ọlọ́run tó rán wọn ń sẹ́ òun mọ̀ pójúṣe ọlọ́run lera ànábì ń ṣe. wallahu yashhadu innal munafiqina lakadhibu ọlọ́run sì jẹ́rìí páwọn mùnàfíkì òpùrọ́ ni wọ́n ẹ wá bí mílíọ̀nù kébò náà ti mẹ́rin wọn ò ní ọlọ́run pé àwọn mùnàfíkì ló pòrọ̀ wọ́n sì sin tí wọ́n sì sọ sẹ́rọ̀ ní abóòtọ́ nashadu innaka la rasulullah agbàkójì sí ọlọ́run ni ọ sọ̀rọ̀ tí wọ́n sọ sọ bá ń tí àbí ọba mu sójì ọlọ́run lànàbí àbí ìṣànàbí ọlọ́run sì padà tún pé wọn ló pòrọ̀ wọn ni a jẹ́ wípé ká sọ̀rọ̀ kó bá ń tí ń ṣẹlẹ̀ mú kọ́ ló sọ̀yàn dolóòótọ́ kó ṣe wípé ń tí ṣe déédéé ń téèyàn dì sẹ́mẹ̀ òun ló sọ ní dolóòótọ́ torí pé Ọlọ́run pè wọ́n lólóòpùrọ́ torí pé ó mọ tí ń bẹnu gbáàyà wọn tí ń bẹnu gbáàyà wọn ni pé òye sànábì ṣùgbọ́n wọ́n kàn sọ síta kó jìṣẹ́ Ọlọ́run ni ọ́ sọ̀rọ̀ wọn ń wọlé àbí wọlé wọ́n wá lọ fi ṣẹ̀rí ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ sì ni kì í ṣẹ̀rí ní tí wọ́n sọ yẹn ò rí bẹ́ẹ̀ tá a bá ti gbà pẹ̀lú wọn a jẹ́ wípé bí wọ́n bá sọ fún yàn pé ta lọ́lọ́run rẹ tó lókùúta kí wọ́n ní ah ṣé o ṣe mùsùlùmí ni pé nínú ẹ̀mí mi mo ti sọ ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ yóò wọlé mọ́sẹ́ àbí kan nínú Islam wa yìí àti ìnirú wọn púpọ̀ lọ́dọ̀ wa ń bì ṣùgbọ́n ojoojúmọ́ ni nǹkan tuntun ṣe ẹ mọ́jọ ọ̀yà yẹn tó bá dọ̀la tí wọ́n bá dé wọ́n ń bẹ́ẹ̀ yẹn bá jáde kiri láyé yóò oríṣiríṣi mùsùlùmí ah, bẹ́ẹ̀ bá tiẹ̀ ṣe bá sàtíà lákùrẹ́ tán láwọn bẹ́ẹ̀ sì bí wọ́n látara àdìẹlẹ ìjàmọ ọ̀rọ̀ tí wọn yẹn sọ kò wọlé àwọn àfáà wa ṣàlàyé ẹ wípé Ọlọ́run ọba kò sọ pé ọ̀rọ̀ kò pé wọn ló purọ́ lérí wípé wọn sọ wípé innaka la rasulullah kì í ṣe ní tí wọn sọ yẹn lọ́lọ́run pé wọn ló purọ́ lé lórí ìntọ́lọ́ ń pè wọ́n ló purọ́ lé lórí ni pé nà ṣáádù ṣáádàun ọlọ́run ní kò sí ṣáádà kankan lọ́dọ̀ wọn ṣáádà lọ́lọ́run kà kì í ṣe ìnákàlà rasulullahi tí wọ́n sọ. So torí pé wọn ò kulẹ̀ ní ṣàhádà kankan ṣàhádà wọn tí wọ́n sọ jáde lórí ahọ́n yẹn kò bá n ti ń ṣẹlẹ̀ mu aslan so yẹn túmọ̀ sí wípé n ti ń jòdodo ó náà ni n ti ń bẹ nínú ẹ̀mí tó sì tún ṣe déédéé pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ n ti ń jòdodo nìyẹn bó ti wá wulẹ̀ kárí n tó hàn làwa mọ̀ n tó pamọ́ jẹ̀mọ́ ọlọ́run nìkan ló mọ̀ ọlọ́run ọba fi sọ wípé fa athabahum Allahu bima qalu ọlọ́run ọba ní òun ọlọ́run ọba wá san wọ́n lẹ́san látara tí wọ́n sọ kí ni nǹkan tí wọ́n sọ òun náà ni pé wàmà lánà la nu'minu bi rabbina wàmà lánà la nu'minu billah kí lásọ kó síwájú àní gbọ́lọ́n gbọ́ gbólóhùn tí wọ́n sọ yẹn ọlọ́run rí kó dénú ẹ̀mí wọn ọlọ́run ni àwa san wọ́n lẹ́san látara gbólóhùn tí wọ́n sọ yẹn jannatin tajri anhar asan wọ́n lẹ́san àlìjẹ ọlọ́run ò tókòtò wáyé pé mufurọ́dù ni fatia ló yẹ kó gbà mọ̀fúlù bí ṣùgbọ́n jamu muhannas salim òun yẹ gba fatia tó bá wà nípò fatia kẹsùrọ̀ ni ó gbà ló fi wáá jẹ́ wípé jannatin tó wáyé pé ó lè gba fatia jannatan ló yẹ kó jẹ́ ṣùgbọ́n jamu muhannas salim lọ́dọ̀ àwọn afúnimọ̀ náà jannatin ọlọ́run ọba ní àwa san wọ́n lẹ́sàn-án pẹ̀lú tí wọ́n wí lẹ́nu àwa san wọ́n lẹ́sàn àwọn àlìjẹ́nà torí pa àlìjẹ́nà kó wa wa kì í ṣẹyọ kan ọlọ́mọ sí wa lọ́mọ náà oríṣiríṣi ilé ni torí pé bẹ́ẹ̀ ọlọ́run ti mọ̀ wá kó tó dá wa kò síbi létè yẹn kọ́ ṣe dáa tó tó bá ti ń lo bí ọdún kan ọdún méjì ọdún mẹ́ta tó tún rìn káàkiri nǹkan jẹ́ mi tún ni wá kọ́lé mi báyìí ẹ̀mí ò tún máa rò wípé eléyìí ò tún bá a mú mọ́ tó bá ń bẹ ni o <laughs> ike ọmọ rò pé eléyìí ò tún bá a mú mọ́ ọlọ́run ti mọ̀ pé bá a ṣe máa fẹ́ nìyẹn làlìjánà wọ òfin lè jẹ́ kan bọ́ba tún wá ń ronú pé ọlọ́run ah kàlìjánà mi tó bá tún lọ rí báyìí bó o ṣe ń sọ tán ọlọ́run tún wò kán wájú ẹ̀ ìwọ náà lónìí gbogbo ń tọ́ wá ń ròyìn ọba tún débẹ̀ ọba tún bá ń bẹ̀ ah ah ṣé bàlìjánà sì rí ni ló fi jẹ́ jàǹnà tí kì í ṣẹyọ kán mọ́ ẹ wá wo ohun tí wọ́n sọ lẹ́nu tí wọ́n sì sọ yẹn ọlọ́run ọba ó sì sọ wọn dọ̀mọ àlìjánà ọlọ́run kọ àkọọ́lẹ̀ àlìjánná fún ọ látara àdé ǹjẹ́ wọn náà wàá ní sọ ahọ́n rẹ bí ẹlòmíín bẹ yóò sì do lórí ibú látara tó fọ ahọ́n sọ ló fi jẹ́ pé èèyàn anabi sallallahu alayhi wa sallam anabi ni man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayra aw liyasmut anabi ni gbogbo ẹni tó bá nígbàgbọ́ nu ọlọ́run àtijọ́ kan yìí ó yà á máa sọ̀rọ̀ orí lẹ́nu àbí kò fẹ́ nu ẹ̀ mánu. E kàkà tọrọ bu ó fi jáde lẹ́nu ẹ torí pé gbogbo ń tà ń sọ ma yalfadhu min qawlin illa ladayhi raqibun atid kò sí kan tá a sọ ní ọ̀rọ̀ tí wọ́n kọ́ lẹ̀ lànàbí alayhi wa sallam anabi ní ẹrú sin ọlọ́run la yatakallamu bil kalima la yulqi yóò máa sọ gbólóhùn kan kò ní ka gbólóhùn kún gbólóhùn yẹn wà lọ ṣe déédéé ìpinnu ọlọ́run yóò sì dọ̀mọ́ náà torí gbólóhùn kan yẹn ẹrú sin ọlọ́run ó sì máa sọ̀rọ̀ jáde lẹ́nu ńgbà míì tí òun ò ní í kún gbólóhùn yẹn wà lọ ṣe déédéé ridwan Allah ìyọnu Ọlọ́run yóò sì dùn mọ àlìjẹun látara ọ̀rọ̀ tó já ẹlẹ́nu ẹ ló fi jẹ́ pé ká máa sọ ahọ́n wa lórí àwọn ọ̀rọ̀ tá a máa sọ kọlọmọsẹ ṣàánú wa. àwọn wọ̀nyí bìmọ kọlu pẹ̀lú tí wọ́n sọ yẹn Ọlọ́run sì sọ wọ́n dọmọ àlìjẹnà àlìjẹnà tó ṣe wípé tẹjírí mi tààtì àníhàrò kọ́lídì nàfìyà wọ́n máa gbébẹ̀ lọ gbére ni wọn ò ní jáde ń ẹni tó bá wọ náà lọ́lọ́run lè tún padà sọ pé kó jáde kó nu náà kó wà lìjẹ́nà táànù ọlọ́run bá lè bá ọlọ́mọdé àkọ́kọ́ wọ náà ká tó wà lìjẹ́nà ṣùgbọ́n ẹni tó bá ti wà lìjẹ́nà kò tún jáde mọ́ famanzuxi ani nar wàwúdìkílà lìjẹ́nà tafakọ́d faz ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá mórí bọ́ níbi iná tó wá wọ àlìjẹ́nà ọlọ́run lónìí tó ń ti jèrè ọlọ́run mọ̀ sàyẹ̀sí wálẹ̀ ni tí ó jèrè ọlọ́run ọba wa ni wà dàlẹ́ kájàsá olùmọ̀ ọ̀sẹ̀ ni ọlọ́run èyí tá a sọ yìí bá a ṣe sẹ̀san gbogbo ẹni re náà nu bá a ṣe máa ṣe sí gbogbo ẹni tó bá láníyàn dáadáa ẹ̀ òbí tọrọ ti bẹ̀rẹ̀ kí ló dé táwọn wọ̀nyí fi gba fáànàbì àníyàn wọn da wọn ò nígbéraga wọn ò lẹ́mìí kẹ́nìmọ́nì nítorí pé gbogbo ẹni tó bá ti ń lẹ́mìí kẹ́nìmọ́nì yóò sì máa di oore mọ́ra ẹ̀ lafa àfi sọ pé aya hasidanli ala ni'imati atadiri ala man asatal adab asata alallahi fi filihi ka annaka lam tardoli ma wahab asata alallahi fi filihi ka annaka lam tardoli ma wahab. wakana jasawuka ansadani wasudda alayka tariqu talab afaani wọ tó ń tẹ̀gẹ́ ọmọ ya rẹ̀ tó ń ṣe kẹ́ni mọ́ni ọmọ ya rẹ̀. ìwọ tó ń ṣe kẹ́ni mọ́ni ọmọ ya rẹ̀ tó ń pẹ̀ gan rẹ̀ sóun lóníkọ́ lọ́hún ó sóun bọ́ lọ́hún ṣe ṣe ni. bó bá ṣe pówó ló ní òun kọ́ ló sọ pọ́ lọ́wọ́n ọba túláàsì mo gbọ́dọ̀ lówó tọ́ba lòun bẹ̀ lọ́n débẹ̀ ni àà ah, ah, àmọ́ tó bẹ̀ lọ́n jọ ọ lọ tí ò jẹ́ nǹkan ọlọ́run ní nǹkan mi là á fún ọ kì í sowó bó sì ṣe mọ ni kì í ṣe pé wọ́ ló sọ pé ayé mọ̀ lọ ìmọ̀ yẹn kó sẹ́ndì ẹ̀sìn mi ò láà kò sí ọkàn wúlò sí ọbẹ̀ ẹni tí bá wá ń ṣe kéétọ́ ọmọlàkejì lórí ntọ́lọ́run ọba ṣe fún ó ń bínú ọlọ́ni ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó fojú kéré agbára ọlọ́run nítorí pé wọ́n rò wípé ntọ́lọ́run ọba ṣe yẹn kò tún lè ṣe èyí tó ju yìí ìyú tó ṣe fẹ́ nìyẹn lọ pé kò lè ṣe fẹ́ lómi mọ́ àkílódé ọmọ ntọ́lọ́run ọba tó palẹ̀ ṣe lẹ̀ fún ọ ọmọ tó palẹ̀ ṣe lẹ̀ fún ọmọ tó bí kí ló fẹ́ ṣe kéta tẹ lómi sí nítorí pé ẹni tí ń ṣe kéta bí ṣe ń ṣe kéta ẹ náà lórí ẹni kéta tó ń ṣe kéta rẹ̀ ó máa pọ̀ sí ó sì máa dínà àwọn nasọ́ra tàná wọn ò ṣe kéta tàná wọn ò ṣe kéta ànábì wọ́n gba ń tànábì mú wa wọ́n gbà wípé ọ̀tọ̀ níbi táwọn fojú sí lóòótọ́ ṣùgbọ́n ọ̀tọ̀ níbi tọ́lọ́ ń gbà àwọn gbà bẹ́ẹ̀ àwọn náà ọlọ́run wá ṣèlérí fún wọn kí wọ́n sì dọ̀mọ àlìjánnà ọlọ́run bá wa ní wadhalika jazaa'ul muhsinin ọlọ́run ní bá a ṣe máa ṣẹ̀san fún gbogbo ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ náà nìyẹn lórí gbogbo àlámọ̀rí níbikíbi tó bá wà tó o bá ti máa ṣèké ta tó o máa jin ẹni tó ń bẹ lókè lẹ́sẹ̀ má rò wípé ó dìgbà tí tẹnìkan bá bàjẹ́ kí tiẹ̀ tó da kí lọ́kàn ọlọ́run pẹ̀lú pé kẹ́nìkan ó bàjẹ́ ìdẹ́bọ̀ ń lò ní oore lọ́dọ̀ látara àdé eléyìí béèyàn bá ti lè gbọ́ yé bẹ́ẹ̀ ọlọ́run ní bá máa ṣe fún gbogbo àwọn ẹni rẹ̀ náà nìyẹn gbogbo ẹni tó bá ti lánìyàn dáadáa àwọn nàṣọ́ra àkọ́kọ́ ọlọ́run ọba ṣèlérí bẹ́ẹ̀ fún wọn ọlọ́run ọba wa parí ọ̀rọ̀ yìí síbí torí pọ́lọ́wọ́n bọ́ba tó mànà tó mọ̀ ní tó mọ̀ lálọ́lọ́ ọlọ́run ti padà mọ̀ páwọn kan ń padà bọ̀ nínú àwọn nàṣọ́rọ́ tí àwọn òròyìn tá a sọ yẹn ò ní í sí lára tiwọn àwọn ò ní í ní láàrin wọn aláìmọ̀kan ni wọn ẹ̀sìn wọn religion of prosperity ó ní ó dolówó ah dábàá pastor yẹn jẹ́ẹ̀tì ló ń lò ẹ̀ bẹ́ẹ̀ parí. a ò gbúdọ̀ má lówó a ò gbúdọ̀ a ẹni tó bá ń sin a kò gbúdọ̀ ìgbàgbọ́ àwọn kan ní kì í ṣe pé ìmọ̀ pé kí ló wà nù scripture kí ló wà nù ìwé ìyẹn kọ́. ọlọ́run ti mọ̀ pé àwọn kan ń padà bọ̀ bẹ́ẹ̀ tó ṣe pé ní tí ó kù lára tiwọn ní ẹnu àwọn nàṣọ́ra kámọ́ba rò bá bí wọ́n bá rí dáadáa kan lọ́dọ̀ mùsùlùmí wọ́n takò nítorí pé dọ̀ mùsùlùmí ló ti wá kán kódà wọ́n mọ̀ kí dáadáa ni gbogbo ẹ̀ làwọn náà mọ̀ lórílẹ̀ nàìjíríà islamic banking islamic banking system àwọn náà ń sọ wípé ó dáa ṣùgbọ́n why tó fi jẹ́ islam islamic ah, ah ẹ lọ yọ islamic ah, ah láti ìjọ tọ́lá yẹn ti dáyé tán ti ń kọ́ gbogbo ẹni tó bá ṣe banking bó ṣe poli ló lọ bó ṣe university ló lọ nínú àwọn types of banking system ó kọ́ islamic banking system tẹ́ bá ní kí wọ́n yọ ẹ wàá lọ change syllabus kì í ṣe ti nàìjíríà nìkan o ẹ change syllabus gbogbo àgbáńlá ayé kan yọ kò síbi tí wọ́n ti fi sí bẹ́ẹ̀ islamic banking system ló fi bẹ́ẹ̀ kí ló dé tán fi ń ṣe bẹ́ẹ̀ kì í ta kẹ́ni mọ́ni sáwọn yẹn láwọn asọpọ̀ lọ́wọ́n bá ń tọ́ka sí nínú àyè yẹn rárá lọ́wọ́n bá fi wá tásìrì tòní ọlọ́run ọba àfijọ́ pé walladhina kafaru wa kadhabu bi ayatina. walladhina kafaru wa kadhabu bi ayatina ulaika ashabul jahim. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم والذين كفروا wàlẹ́dínà káfàrú wàkàdàbù bí ayatina ọlọ́run bá ní gbogbo ń ta wá kàkà kalẹ̀ yẹn wàlẹ́dínà káfàrú kẹwàá ara wọn kan tó ṣe wípé lórí agídíhun làwọn tún dúró lé lórí wọn ò gba ànábì gbọ́ wọ́n ṣe àìgbàgbọ́ torí pé àlékúfúrù nínú èdè lárúbáwá òun náà ni asátírù wa tẹ́gítíà kéèyàn ó bo nǹkan mọ́lẹ̀ níjẹ́ kúfúrù. ọlọ́run ọba fi pe àwọn àgbẹ̀ ní kùfárù nínú suratul fatihi ọlọ́run ọba ní kazari'in ẹ̀ yújib kíní kan yújib lè kùfárọ̀ nabatuhu yújib lè kùfárọ̀ nabatuhu ibi tí mo fẹ́ lò nìyẹn ń bẹ̀ yẹn kì í ṣe yóò máa ṣe àwọn àgbẹ̀ lè mọ̀ tí wọ́n bá ń rí àwọn èso kan torí pé kàfárọ̀ kéèyàn ó bo nǹkan mọ́lẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú èdè lárúbáwá kí nìdí tá a fi pé kèfèrí ní kèfèrí òun náà ni pé wọ́n ròdòdó wọ́n dọwọ́ bò mọ́lẹ̀ làwọn bàbá wa ná kéwú yé wọn wọ́n sì mọ kéwú jù wọ́n ní alladhina káfàrú àwọn aláìmoore àwọn adáwọ́boore ọlọ́run àwọn kèfèrí tọ́lọ́wọ́n bá fi sọ pé walladhina kafaru ọlọ́ọ̀nìkìrà rẹ̀ ànábì kò ráwọn kèfèrí àwọn tó ṣe wípé tòun ti bí ìmọ́lẹ̀ òdodo ànábì ṣe hàn sí wọn tó tòun ti bí àmì ìjà ànábì bó ṣe hàn sí wọn tó káfàrú wọn dọwọ́ bò mọ́lẹ̀ nínú àwọn wo minal yahud nínú àwọn yahudi wọn nasọ́ra àtàwọn nasọ́ra àtẹni wal mushrikun àtàwọn ọ̀sẹ̀ bọ́ ọlọ́run wa kó ogun wọn papọ̀ láàfin lè mọ̀ pé ọlọ́run ọba ti dé ó ti tu kò rújú mọ wàá mọ lu àyà yìí pé alẹ́dínà kọ́ orí náà sọ̀rọ̀ alọ́ láwọn ṣèbá ọlọ́run sọ pé wàhálà fẹ́ràn yín jù ṣèbá ọlọ́run sọ àwọn ìṣesí àwọn ẹni òun sẹ́yìn ni la wàkàdàbù wọ́n sọ pé irọ́ lànàbì ń pa wọ́n ló pọ̀ ọ̀rọ̀ ni tí wọ́n bá ń sọ̀rọ̀ ànàbì wọn ò tiẹ̀ gbà kódà ẹnìkan ń sọ ọjọ́ kan pé tóun bá tiẹ̀ tó sọ pé wòlíì ni òun pọ́nlé ọkùnrin kan tó fẹ́ tó nífẹ̀ẹ́ leadership ní Arabian Peninsula ẹran ló máa ń dà nígbà tó wá rí bóun fẹ́ jó lórí òun ló wá sọ pọ́lọ́ ọ̀ràn oníṣẹ́ sáwọn yẹn lọ́wọ́n ọba ń sọ ọlọ́wọ́n ọba ni wa kadhabu bi ayatina bẹ́ẹ̀ sì la wá gbogbo ànábì ọlọ́run la gbà àgbà ànábì Musa ànábì tiwa ni àgbà ànábì Isa ọmọ Mariam ànábì tiwa ni mùsùlùmí tó bá fẹnu àbùkù kan Isa mùsùlùmí tó bá fẹnu àbùkù kan Jésù bó bá kú lérí ẹ̀ yóò wọ̀ náà ànábì ló sọ bẹ́ẹ̀ anabi nínú àmì ìgbàgbọ́ òun náà ni wípé tó lè gbéyàn wá àlìjẹ́nà òun náà ni kéèyàn ó gbà wípé àlìjẹ́nà òdodo ni iná òdodo ni kéèyàn ó gbà wípé Ìsá ọmọ mẹ́ríàmù òdodo ni wàkẹ́lmọ́tù alqaha ila mẹ́ríàmù èèyàn gbọ́dọ̀ gbà á gbọ́ nínú àpapọ̀ ìgbàgbọ́ àwa mùsùlùmí ni àwa kó gbogbo ẹ̀ papọ̀ ọlọ́run bá wá fi sọ pé wálé dín iná káfárù kẹ́ẹ̀rẹ́ àwọn tí wọ́n dọwọ́ bo àmì ìjà nàbì tó ń bẹ nù ọwọ́ wọn tí wọ́n dọwọ́ bò ó mọ́lẹ̀ ìdí nìyẹn tá a fi ń pè wọ́n kèfèrí nínú àwọn Yahudi àtàwọn Nasara àtàwọn ọ̀sẹ̀bọ ọlọ́run ti kó papọ̀ ó wáá fi àyà kan yìí ó fi yanjú ọ̀rọ̀ yẹn wàmán asidakumina làìkéèlà ọlọ́run ló mọ̀ ọ̀rọ̀ sọ kò lè dojúrú ọlọ́run ò fà yé kó dojúrú lóbi jágbé dání kaba mú Kùránì tó wà ní ẹ̀yin mùsùlùmí sẹ́ẹ̀ ká Kùránì ẹ̀ rí pé níbi ẹ̀ kàdé lẹ̀ wọn ò ní kàn á délẹ̀ èyí tó fẹ́ lò yẹn ni ó lọ mú wa ń bẹ̀. ni wọ́n bí gbogbo àwọn àmì awọ ọlọ́run ọba wọ́n pè é nírọ́ nínú àwọn àmì ọlọ́run gangan àmì ọlọ́run ọba ni wọ́n nírọ́ nípa wọn ni kì í sànẹ́bì ọlọ́run kódà kì í ṣe kankan wọ́n pè é gbogbo àwọn àmì tí ọlọ́run ọba fi hàn wọ́n ọlọ́run yìí ṣe nínú àwọn àmì tó ṣe tọ́pẹ́ àwọn mùsùlùmí jẹ́ ẹni tí máa gbéṣẹ́ ìyanu lérí ni ó yẹ ká gbé lérí ọ̀kan nú ẹ̀ ó náà ni ìṣìkọ́kù kọ́mẹ̀rù òṣùpá pín sí méjì nínú àwọn tó ṣẹlẹ̀ lásìkò ànábì ni bó ṣe rí ó pín sí méjì kí wá sí kó dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn débi kó dojúrú ìkan lọ báyìí ìkan lọ báyìí tó pín sí méjì ọlọ́run ọba ní kí tárábà ti sa àtòwà kọ́lọ́kọ́mẹ̀rù wà ń yàrá wáyà tá à ń yuridu wáyà kúlù sihirun mustamir ọlọ́run ọba ní ìkútaraba ti sá ẹ mọ̀ pa yé àsìkò tá yóò parẹ́ ti súnmọ́ o torí pé ẹ ti béèrè mírèkù wà ń ṣàkọọ̀lù kọmọrù òṣùpá pín sí méjì wọ́n ní kò lè pín ànábì sì bẹ̀rẹ̀ ó pín sí méjì ọlọ́ni wá ń yàrá wáyà tòun ti bí wọ́n ṣe rí àmì ọlọ́run ọba yìí tó náà yuridu wọn ò gbà wàyà kúlù hada sihirun mustemir wọ́n ní idán idán tó ń lọ ni idán ló ń lò gbogbo ẹ̀ ló yé wa ọkàn fi sujúru wa lójú ni kò pín méjì ọkàn dàbẹ́ lójú wa ni jama kí ni ká anabi ọdún ṣe bákan náà anabi ni mo ṣe rin isra wal miraj lóru kan ṣoṣo anabi ó lọ sí láti láti maka aláxilá bẹ́ẹ̀ ulama ó ń bẹ́ẹ̀ náà àwọn afáàtọ́ ní madina ó ń bẹ́ẹ̀ náà àwọn afáàtọ́ ní wọn ní maka aláyàhál láti maka lọ sí masjidul aqsa ìgbà tí Ànábì kúrò ń bẹ̀ ní masjidul aqsa ó tún wá ṣe isra lọ sí sánmà keje Ànábì tún dé gbogbo ẹ̀ kò ju òru kan náà lọ ìgbà tí Ànábì wá dé tó ń sọ fún wọn ní ah, ah, irọ́ lélẹ́yìí o Ànábì wá ní tẹ́fì mọ̀ pé òótọ́ ni mo sọ àwọn kan ń bẹ lọ́nà tí mo pàdé nínú àwọn èèyàn yìí tí wọ́n lọ rajà lágbájá lágbájá lágbájá ràkúnmí báyìí àwọ̀ rẹ̀ báyìí tí wọ́n gbé lọ́wọ́ báyìí ní báyìí ní báyìí ní tí wọ́n bá dé ẹbí wọn léèrè kódà nǹkan tó ṣẹlẹ̀ sí wọn nígbà tí wọ́n ń bọ̀ wò ní nǹkan báyìí tó ń bá nàbí ṣe sọ tó wọn ò gbàgbọ́ wa ká dábù bí ayatina gbogbo àwọn àmì àwọn ọlọ́wọ́n bá ta fi hàn wọ́n wọ́n pè é nírọ́ ulaika ashabul jahim ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tẹ́ rí yẹn pátápátá ashabul jahim ẹni náà ni wọ́n bó ti wulẹ̀ kí wọ́n pọ̀ tó ló ń kà ashabul jahim ọmọ náà ni wọ́n aljahim lọ́dọ̀ lárúbáwá òun náà ni anáàrù ashadidatul itiqat iná èyí tó ṣe wípé jíjò gèrègèrè rẹ̀ kíkó náà rẹ̀ ó lágbára pọ̀ náà ń pè ní jahim ló jẹ́ pé àwọn tí wọ́n bá ní jahama fulanu naro ìtumọ̀ rẹ̀ ni wípé téèyàn bá kó iná gidi ẹ̀ máa wọn tán ṣe búrẹ́dì ó níye àsìkò tí máa fi kó náà àbírọ́ ni lọ́dọ̀ lába wọn ò ní jahamaha ó ń kó náà tí ó wàá di pé kò ní í sí dúdú kan wú ẹ ọ̀pọ̀n ni ìyẹn náà ń pè ní jahim lóbi jẹ́ pé àwọn lárúbáwá wọ́n máa ń pe ojú kìnìún ní jahamatu ẹyinjú kìnìún wọn ò ní jahamatu torí pé ẹyinjú kìnìún yóò máa kó náà ni nígbà wàá rí kìnìún kìnìún sì ń rẹ́rìn sí mi sọ ma pé làbá fi ní ìdárọ̀ àìtánù yóò bá láìsí. ìdárọ̀ àìtánù yóò bá láìsí bá rí tata. falátàtún náà nà ánà láìsá yá bẹ́ tá sí mọ́. ó ní ìdárọ̀ àìtánù yóò bá láìsí bá rí tata tó eyín tí kìnìún bá fẹ̀yìn síyàn lọ́ọ̀kan báyìí àfa ní yàmọ̀ sani o. فلا تظنن أن الليث يبتسم فلا تظنن أن الليث يبتسم ó ní má ṣèṣì lọ máa ronú wípé bóyá kìnìún rẹ́rìn sí ọ o má ṣe mistake o àwọn àfáà máa fẹ̀yìn òpòwe lẹ́ni tó ṣe wípé inú rẹ̀ le ṣùgbọ́n ojú rẹ̀ fúyẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ sọ́ra títí ó fi ba tiẹ̀ jẹ́ tán ìrìn ní òmàrin kì í ṣe kìnìún gangan ni wọ́n ń sọ àwọn èèyàn kan ń bẹ ẹ̀rín ni ó rín ó sì ti hàn ọ́ lé mà. ìdárọ̀ àìtánà yorùbá láìsí bá ànàlà sí mọ́ fàlàtà sọ̀nàna ànàlà ìdáyà nà àfààní jahmatu wọn a ojú kìnìún wọn a máa nítorí wípé yóò máa kó náà ni látara abẹ yẹn ló fi jẹ́ pé jẹ̀hímù orúkọ kan ni nínú àwọn orúkọ ọ̀nà torí pé méje méje ni iná darakat ó ń bẹ fún iná ọlọ́run wá fún gbogbo wọn lórúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ó fún gbogbo wọn lórúkọ anárùmọ̀sẹ̀wálẹ̀ àà lèlè kó fọ́rẹ́ kó lèyìn mọ́ ọ́n. tibakuha sab'atun muswadatul hufari àfààní iná tẹ rí yẹn anáru. àfààní iná tẹ rí yẹn mọ́síwá lè ha lélẹ́ kó fúre ọlọ́run ò torí àwọn kankan gbéná kalẹ̀ ọlọ́run ṣe ní ààyè gbogbo ẹni tó bá ní bóòlù tọ́lọ́run ṣe jẹ́ bóòlù tànàbí ṣe jẹ́ ni torí rẹ̀ kọ̀ bá àjọ lówó kódà kó jẹ́ pírẹ́sidẹ́ǹtì kó sì ètò kan lọ́hùn ẹlòmíà lọ́ba lòun ọba ah, ọba ah, mọ̀lá wà nígbà náà wà ń kọ́ nígbà náà ń kọ́ ẹlòmíà sì mọ́ tán rẹ̀ bẹ́ẹ̀ sì ni iná yìí ọlọ́run ọba ti gbé kalẹ̀ lẹ́àlẹ́lẹ́ kó fúri kó lè yẹn mu gbogbo ẹni tó bá ti sọ pé bóòní tó ọlọ́run ọba ṣe jẹ́ torí wọn ọlọ́run ọba fi torí ẹ gbé kalẹ̀ síbẹ̀. mùsùlùmá dàtọ́lẹ̀ ọ̀fàrẹ́ iná tẹ̀rí yẹn ti bá kún aṣábọ̀ àtún ìpele náà yẹn méje ni. musewaddatul hufari ìwò ìwò ni alijanna jẹ́ pele sókè iná lọ́nù lẹ̀ ọ̀gbun ni ọ̀gbun téèyàn bá wà ń ní ni torí gbogbo ẹ̀ dúdú kirikiri ni àfààní bọ́lá wọn bá ṣe sẹ́ni yẹn jahannamu wàlàdọ́ orúkọ wọn àkọ́kọ́ nú ẹ̀ jahannamu jahannama gbé jahannama kíkẹ́ jahannama nìkan ó kọ́ ni jahannama ọ̀kan nìyẹn nínú àwọn orúkọ náà wà làdọ́ iná làdọ́ ọ̀kan nìyẹn ó di méjì wàlẹ̀ hútọ́mù bẹ́ẹ̀ náà hùmà iná hútọ́mà orúkọ ọ̀nà kan náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ó di mẹ́ta. sọmọsẹ́yìn rukamal ahawa alufi sakori bákan náà ẹlẹ́ẹ̀kẹrin onáà ní sẹ́yìn iná sẹ̀hìn oníkẹrin ẹlẹ́ẹ̀karùn-ún oná ní sakọ́rù sakọ́rù yẹn gbogbo ẹni tí ò kírun láyé ayé tí wọ́n nìyẹn torípọ́lá ni wọ́n máa bí wọ́n léèrè pé máa sàlákà kún fi sakọ́rù kí ló dé tẹ́ fi dèrò nù náà sakọ́rù kọ́ọ̀lù lamnaku minal musalli wọ́n ní tó bá wọn débẹ̀ ni pé àwọn ò kírun láyé ni lóòótọ́ owó ń bẹ bàbá àdínní làwọn àwọn ò lè má lọ umra ní gbogbo Ramadan ají kankan àwọn èèpá jẹsẹ̀ kírun irun náà làwọn òkè ẹ máa lọ́nu sákọ̀rọ̀ nígbà àwọn ah, ah, gbìyànjú irun nìkan ni wọn ò kí wàláhì ẹni ọlọ́run ni wọn ah níbo ló ti jẹ́ ẹni ọlọ́run nígbà tí ò ti kírun kò ṣe ẹni ọlọ́run fúnmọ́sẹ̀ ẹ̀rọ kàmẹ́l ahawa lè fi ó di mélòó márùn ẹ̀hẹ́n. ẹ̀hẹ́n. ó ní ẹlẹ́ẹ̀kẹ́ kẹfà òun náà ní jehim iná jehim òun ní ẹlẹ́ẹ̀kẹfà ìyẹn làwa ń sọ ń bì ìyẹn lòun ó lò fún ọlọ́run ní wúlẹ̀ sábùl jehim gbogbo àwọn yẹn bọ́n ti wulẹ̀ kí wọ́n pọ̀ tó èrò jehim ni wọ́n torí pé jehim yẹn orúkọ kan ni nínú àwọn orúkọ náà tún kalẹ̀ kan تحت ذاك جحيم ثم آوية يهوي بها أبدا سحبا لتعتقر تحت ذاك جحيم lábẹ́ gbogbo àwọn yẹn ni jẹ̀hímù wà ثم آوية iná áwíyà ìyẹn ń bẹ ní suratul fama adraka ma hiya fa amaman khafat mawazinu fa umuhu hawiya ìyẹn ní keje tahata dhaka jahimu thumma hawiyatun yahwi biha abada suhuqan li tahtak wọn máa lọ ń bẹ gbére ni kán bá lè dẹ ní àbùkù ẹnìkan ò ní wọná kò sábùkù tó tó bẹ́ẹ̀ ọlọ́run mọ́fà àbùkù káwájọ́ bí dàrí kìyàmà ẹni tó soríire tó níyì tó lápọ́nlé òun lẹni tó wà lìjẹ́nà direct entry tí èsì pọ́ kọ́kọ́ lọ ṣe prelim ẹ gbọ́ yé o bọ́ ọba kọ́kọ́ lọ ṣe prelim nù jáànámà kódà kó ṣe prelim ọlọ́jọ́ kan torí pé jọ̀kan lọ́dọ̀ ọlọ́run ẹgbẹ̀rún ọdún ni ìwọ náà rárá dán o ìṣẹ́jú kan péré ní kí ti ọmọ ní ó fún búrẹ́dì pé ẹ̀jọ̀ tó bá ti pé ìṣẹ́jú méjì ẹ̀sí ẹ̀sí o so lè ṣe bẹ́ẹ̀ kátó wá sọ iná jahannama tànàbí sallallahu alayhi wa sallam ànábì ní iná èyí táwa ń lò láyé yìí nígbà tí a wá pín gbogbo iná ìdá kan nínú ìdá seventy bí ìgbà tá à ń sọ kó máa kú à ń sọ nú omi sọ nú omi sọ nú omi sọ nú omi tóbi tó ti kú kú kú kú kú tó wá jẹ́ ìdá kan nù seventy ìdá kan tá a dá sọ́nà seventy gbogbo agbára rẹ̀ bó ṣe lágbára tó wa wá reduce ẹ̀ lọ́nà seventy àwa ṣẹ̀ṣẹ̀ mú yẹn wáyé òun là ń lò láyé yìí òun ni wọ́n fi ń yọ irin tẹ bá débi tí wọ́n ti ń yọ gbogbo pàǹdùkú tó máa ń dì kiri yóò sì tó omi nísìn gbogbo ẹ̀ seventy lọ́nà seventy ní ti ìdí nìyẹn tó jẹ́ pọ́ wàá mọ̀ ṣe mọ̀ pé ṣé bá a ṣe wá rí yìí náà sáà lè withstand iná jáà náà mọ̀ gan nítorí pé iná tayé ó ń yọ irin mọ̀jọ́ yọ ọ lẹ́nu ànábì ọmọ iná wọn tún ọmọ iná dá ọmọ àlìjẹ́nà wọn tún ọmọ àlìjẹ́nà dá ànábì ní èrìgì ọmọ iná èrìgì báyìí níbi tí eyín ń dúró lé adros eyín èyí tó tóbi tá a fi máa ń mú nǹkan ti ọmọ iná yóò sì tóbi gẹ́gẹ́ bí òkè Uhudu ẹ dákun jẹ́ máa bó olórí rẹ̀ ó ṣe wá tó nígbà tẹ́rìgì nìkan bá tó òkè Uhudu kò sídìí tá a fi dá a bẹ́ẹ̀ kí ná lè rí nǹkan jẹ ni ọlọ́run má ṣe wà lọ́mọ náà o. Aya tí ó tẹ̀lé ọlọ́run parí ọ̀rọ̀ lórí àwọn yahudi ati nasọ́ra àwọn tí wọ́n soríire látara anabi sallallahu alayhi wa sallam àti gbọ́n tó dé wọ́n soríire ìmọ̀ àti àìnígbéraga àti ìjọ̀wọ́ ẹni lẹ̀fẹ́ni tọ́lọ́run bá gbéga látara bẹ́ẹ̀ ọlọ́run wá so oore tó ju oore lu fún ọlọ́run sọ ọlọ́run àlìjẹ́ náà sùkẹ́yìn náà ó máa jẹ́ kọ́ nínú ìta wa lẹ́nìí gbogbo tọ́lọ́run bá ti ní kówó dé láyé kówó dé bẹ́ẹ̀ ká sì gbìyànjú ká máa ṣe gbogbo tá a máa ṣe tìmọ̀tìmọ̀ pẹ̀lú ẹ̀rí ká sì jìnnà sí gbéraga bó ti wulẹ̀ kọ́ mọ́ kódà bí gbéraga bá fẹ́ wá sẹ́mi kéèyàn ṣàwùdù billahi minash shaitani rajim kílẹ̀ yẹn fẹ́ gbéraga lé lórí báyìí pé nǹkan kan ló mà arọ́fúta ṣe an wàgá bàtí àǹkà àṣìyàwó díẹ̀ ló mà nínú tó mà ná àìmọye nǹkan ló mà kílẹ̀ yẹn fẹ́ gbéraga sí tó látara àdé eléyìí abẹ́lẹ́ wọn bá nínú títóbi rẹ̀ ìgbéraga mótómótó ẹ̀gàn tẹ̀m̀bẹ̀lẹ̀kún kẹ́nìmọ́nì ọlọ́mukúnú gbèsè ayé wa tó gbé gbogbo ń ta kàkálẹ̀ yẹn nínú àdámẹ́ẹ̀mí ni wọ́n ti dá mẹ́mẹ́ gbogbo ẹni tí ń jẹ́yàn lónìí ṣùgbọ́n bẹ́yàn bá ṣe wá ń gbọ́rọ̀ ọlọ́run sí bẹ́yàn ṣe ń súnmọ́ ọlọ́run sí bẹ́yàn ṣe ń fọ ara rẹ̀ fọlọ́run sí ni ìbẹ̀rù ọlọ́run máa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ nínú ẹ̀mí ni ó máa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ nínú ẹ̀mí pàápàá jùlọ téèyàn bá ti ń gbọ́n tọ́lọ́hún lòun ó ṣe fẹ́ni tó bá ń tẹ̀ ẹ́ mọ́lẹ̀ èèyàn náà wàá máa fi tẹ̀ ẹ́ mọ́lẹ̀ bí gbèrágá bá fẹ́ wẹ̀ ẹ̀yìn àwùjọ bẹ̀là bí èèyàn bá sọ̀rọ̀ míì téèyàn dá ọ̀rọ̀ yìí máa fẹ́ ní gbèrágá nu astagfirullah ọlọ́run foríjì mi èèyàn wàá lè máa gbà kíyèsí ara èèyàn èèyàn ó lè máa pa kíyèsí ara èèyàn nítorí pé n ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ó mọ̀ pọ̀ tí ó ṣe fẹ́ni tó bá jọ ara rẹ̀ lẹ̀ fọlọ́run àwọn tí wọ́n jẹ́ náà sọ́ra àtàná ẹ̀wọ̀n tí wọ́n ṣe ẹ̀wọ̀n tó lọ́n ṣe fún kí wọ́n gba islam ká sì jọmọ lẹ́yìn àná muhammad sallallahu alayhi wa sallam. wíwá mọ̀ sọ ti wá ìyẹn ò sọ pé kẹ́ wá lọ wá gbógi gbàdá lọ bẹ́ẹ̀ nìkan rárá ìyẹn ò sínú islam fama ala rasul illa albalag ká wí ni ẹni tó bá lóun gbà alhamdulilayi bí ó sì gbà kò sẹ́nìkan tó gbẹ́ nìkan jà torí pé oníkàlùkù náà ó padà pàdé ọlọ́run tó bá di jọ́gbé dalẹ̀ kìyàmà ọlọ́mọṣẹ́ ìjà ara bọ̀ọ̀rẹ̀ jẹ́ eléyìí tá a wí ọlọ́run jẹ́ oṣù wa láǹfààní tó bá dọ̀la àtún máa tẹ̀síwájú subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu